ní ìlú Abidjan ní Côte d'Ivoire ìdùnnú ńlá ni láti wá ṣe alábàápàdé àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam níbi tá a ti máa bára wa sọ̀rọ̀ nípa nǹkan kan tó jẹ́ wípé ewu rẹ̀ kà màmá ó sì jẹ́ ọ̀ranyàn lórí gbogbo wa. taba a bá ma nǹkan yìí kó ní kálukú wa ká jìnnà sí i. nígbà tó lọ ẹlẹ́dàá wa tó ṣẹ̀dá baba ńlá wa ádámù alayhi salam èèyàn alákọ̀ọ́kọ́ olúwa kò ṣẹ̀dá rẹ̀ nítorí kó lè bá a máa bá a ṣiṣẹ́ kan eléyìí torí pé Allah oní al-Ghani ghinan mutlaq Allah ni ọba tó rọrọ ní ọrọ̀ tó ṣe wípé kò lódiwọ̀n la yahtaju ila shay'in wa yahtaju ilayhi kullu shay. Allahu kò bùkátà kankan lọ́dọ̀ ẹnikẹ́ni gbogbo nǹkan pátá nísìnyí ní bùkátà lọ Allah. Ya ayyuhan أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد أينيا أينيا لا ينسي الله الله ọ̀nà lọ́ba tó rọrọ̀ ọbẹ̀ ẹ̀yìn olùwàdà baba ńlá wa ádámù aleyhi sẹlẹm ó ṣe ní àrólé lókè pẹ̀ kì í ṣe wípé yọ jẹ́ àrólé fẹ́ni tó ṣe kó ti síwájú rẹ̀ bẹ́ tí àìsí mọ́ padà ṣẹlẹ̀ sí tóun ó fi wá máa bẹ́ ńgbà tí ọba ṣe máa kẹ̀là ṣùgbọ́n olúwa ṣe ní àrólé tó ṣe pé tóun bá lọ àwọn míì ò rólé fò ìtumọ̀ ṣíṣe ádámà lárólé nù ádámù alayhi àti àwọn ọmọ àtàrọ́mọdọ́mọ ádámù allahu azza wa jal ńlọdáwà ọdẹ adamu alayhi salam látara ama ọdẹ wọn ma àtàrọmadọma rẹ̀ látara àtọ̀ àti ẹyin àtọ̀gbara akọjáde ẹyin tara abojáde àtọ̀ ọ̀pàdé ẹyin ọ̀padà dèmí àtiwọ́ ìgbà tí Allah wa ṣẹ̀dá wa báyìí ó ṣẹ̀dá wa láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ títí tá a fi dẹni tí wọ́n bí sílé ayé táwa náà ń padà dẹni tó ṣe wípé wọ́n mọ̀ wá àwa náà padà mọ̀ wá àwa náà wá di èèyàn tí wọ́n ń kà kún nọ́mbà ẹni tó ti wà tẹ́lẹ̀ tí nọ́mbà fi lékún ìmọ̀sí gbogbo oníkàlùkù wa ní pé tá a fi bẹ látìgbà tá a bẹ táwọn náà fi débi tá a dé dúró ẹnìkan ò sí tọ́jú amúgbálẹ́gbẹ̀ẹ́ olùrànlọ́wọ́ fún Allahu azza wa jalla tó fi ṣẹ̀dá wa. kò ṣẹlẹ̀ rí bí Allah ń ṣẹ̀dá nìkan lọ wọ́n ti wá dá tán èyí tí wọ́n fẹ́ lò fún àti ṣẹ̀dá etí rẹ̀ wá tán wọ́n wọ àwọn òrí ẹnìkan lọ́wọ́ lọ́ pèsè nǹkan fún Allah tá a fi sọ pé òun náà dá sí i sọ́sẹ̀lẹ̀ rí tani bàbá ńlá kó ẹni náà ti ran tani lọ́wọ́ Allahu khaliqu kulli shay Allahu ló dá gbogbo nǹkan kọ́sẹ̀lẹ̀. pẹ́nìkan ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé ẹyin ojú tó lùwà fi sí lágbárí ìrànlọ́wọ́ àwọn kan ìrànlọ́wọ́ àwọn kan iná ni ẹyin ojú yẹn fi dágbárí àìjẹ́ bẹ́ẹ̀ ẹyin ojú ti tán bí tó lùwà ń kó sí nígbà tí wọ́n ń dáwọ́ lọ́wọ́ ń bọ́ ń bẹ̀ kò o nínú tá a fi ṣẹ̀dá rẹ tí èsì Allahu ló dá àwọn kan ni. àwọn ni wọ́n yá Allahu ní nǹkan lò tó fi di wọ́ dákun mẹ́sà ìsàlàyé kò sì sọ̀rọ̀ sókè kò já gbọ́ káfí madalẹ́ni náà tọ́wá lọ wá spia pàtí ara tiẹ̀ wá tó fi sọwọ́ sọ́dọ̀ Allah tí wọ́n fi wá ń jẹ́wọ́ báyìí tí gbogbo wa bá gbà ike Allahu ló dá wa àjẹpẹ́ ni tó dá ni náà ló ní ni. Nini tí gbogbo wọn bá gbà ike Allahu azza wa jalla ló dáadáa wa àjẹ́ pé tẹ́ni tó dáadáa wa bá fẹ́ fún wa pé ká máa ṣe náà la gbọ́dọ̀ ṣe. torí ẹ̀ ó ní dídá tí mo dáyìn mi ìdáyìn fèrè mi ìdáyìn fún ẹ̀fẹ̀ mi ìdáyìn fún àwàdà ọkàn yàyàn lẹ́nu ni ìwà tó ti délé ayé tó ti tójọ́ mẹ́ta ìwà ti lé lọ́mọ ogójì ọdún. àwọn akọrin ọ̀n tàdíreke wá ṣe láyé àá tí yẹn bá dàgbà tó bí wọ́n ṣe dàgbà tó ń tọ́ ọ̀gbọ́n ọ̀dájú pé ní gbọ́n má torí wọn kì í gbọ́n nù sàárè ìwọ ọmọ wá láyé subhanallah ah sẹ́yìn máa bẹ́ẹ̀ májàmá alhamdulillah abẹ́ allah kó fún wa ní ń wálé ayé wá ṣe nígbà tó ṣe pé èrò ọ̀pọ̀lọpọ̀ òun pé ń ṣe la wálé ayé yìí báyìí láti wá kọ́lé láti wá káàtì àwọn ilé ayé láti wá ra mọ́tò láti wá rẹsìn ra ràkúnmí ìdí nìyí tí ọ̀pọ̀lọpọ̀ fi máa ń wò wípé lágbájá ìta wá ṣe láyé òun ti rí pípọ̀ sí níbẹ̀ àwọn lérò pa wálé ayé wá kọ́lé ni torí kò sí alákankan gbogbo bó tilẹ̀ wù kó kéré tó tí ò ní nílé lórí ìwọ gẹ́gẹ́ bí alákàn sẹ́mi yìí pé ń bẹ́ẹ̀ nù àwọn èèyàn tí ó gbélé ayé tí ó kù tí ò ní ralẹ̀ á ń bọ̀ síbọ̀ sí i yọ kọ́lé mọ̀wùlẹ̀ bára rẹ lọ́kàn jẹ́ nígbà tó ọbẹ̀ nìkan wò ó rí pé ilẹ̀ bíi éka márùn ló nìkan kọ́lé lé lórí ó tún wá fi bíi éka mẹ́jọ ó fi ṣe ibi tí ń pààkì mọ́tò sí máa ronú bára rẹ lọ́kàn jẹ́ nítorí pé nítorí wa kọ́ mọ́kálukú kò ní tàsí rẹ̀ olùwà bá kọ́ mọ́ wọn náà kó ṣe irú ẹ̀ wá kúkú ṣe tó bá kọ́ mọ́ kó ṣe jù bẹ́ẹ̀ lọ wá kúkú ṣe nítorí wípé ńgbà tó ń ṣe tiẹ̀ fún kò pé ọ́ jókòó nígbà tí ọba ṣe tiẹ̀ náà fún ọ kò ní kó náà jókòó ìbá ṣe pé ọlọ́run máa ń pa àwọn èèyàn jókòó kó tó ṣoore fẹ́nìkan ni gbogbo ẹni tí wọ́n bá pè jókòó kò bá ṣe tánàdì kò bá ṣe kéèta kò bá pé ọmọ kò ní yẹ ẹ má fún lélẹ́yìn èmi lè bá fún. torí ẹni tí olúwa bá fún kálukú náà ni ó ẹni tí ọkọlé ọkọlé ẹni tí ó sì ní kọ́lé kò ní kọ́lé tó bá kú dẹ̀dẹ̀ tó bá kú dẹ̀dẹ̀ kí wọ́n já símẹ́ǹtì lẹ́yìn tí wọ́n ti já ìpẹ́ tí wọ́n ti já granite tí wọ́n ti já omi tó bá kú dẹ̀dẹ̀ kí símẹ́ǹtì ọ̀ sọ̀kalẹ̀ bùkátà tí ó kó gbogbo owó rẹ̀ lọ́ọ̀bà sọ̀kalẹ̀ lẹ́ẹ̀bà rí i pé àgbàrá òjò kó gbogbo ìpẹ́ lọ́ máa lọ́wọ́ àgbàrá òjò kó gbogbo granite máa lọ́wọ́ àwọn èèyàn bomi àwọn máa lò wọ́n máa bu wẹ̀ wọ́n máa bu fọṣọ torí pé kò sínú àkọọ́lẹ̀ pọ̀ kọ́lé bó tilẹ̀ jẹ́ pọ̀ wà nú àkọọ́lẹ̀ pọ̀ ọ̀rí pẹ̀ ọ̀rọ̀ òkúta eléyìí tẹ́ fẹ́ fi ṣe foundation fapat òní ṣe jù bẹ́ẹ̀ lọ. àwọn kan sì wà tó ẹ pé njọ́ tó bá nálẹ̀ tí wọ́n ní wọ́n lọ kówó wá ilẹ̀ mi rẹ̀ ọba lọ torí wọn kádàrà pọ̀ ralẹ̀ láyé ìná torí délé má rẹ pín o mo rí lẹ́kọ́ ìrí lẹ́kọ́ mo rí mọ́tògùn ìrí mọ́tògùn wa ma khalaqtul jinna wal insa illa liya'budun olùwà ní ìṣẹ̀dá àlìjánu ìṣìṣẹ́dẹ́yàn nítorí nǹkan kan míì bí ibà ṣe ń torí kí wọ́n lè bá a máa jọ́sìn fún mi. ma uridu minhum min rizqin ń tọrọ pèsè kan lọ́dọ̀ wọn o wa ma uridu an yut'imun bẹ́ẹ̀ sì ni ìgbàlérò pé kẹ́nìkan ni wọ́n máa bọ́ mi torí pé inna Allaha huwa ar-Razzaq Allah ńlọba tí rọni lọ́rọ̀ Dhul Quwwatil Matin òun náà sì ni ọba alágbára ọba tó ṣe pọ̀ nípa sí ọ̀rẹ́ ńlá tálẹ́ńtò fún wa lówó Allah iwájú tá a lò ti ń tapá kàkà ọ̀gbádùn ọ̀gbádùn from a to z owó rẹ̀ sọ́sẹ́yìn Allah kó sẹ́yìn rẹ̀ torí di eléyìí báyìí àwọn èèyàn máa ń tẹríba ní tólúwa ṣe fún wa máa lékún wọn máa ń tapá kaka ní tólúwa fún wa máa pòórá abẹ́ Allah kọ́mẹ́jẹ kọ́lá wọ́n pòórá abẹ́ Allah kọ́mẹ́jẹ kárìzìkì wọ́n pòórá abẹ́ Allah òòrè tó ṣe fún wa lára wa tàlàáfíà tìlàákàì kó lu ẹlẹ́dàá kọ́mẹ́jẹ pòórá olúwa ẹlẹ́dàá ti máa bi tó lọ ó ti máa bi tó gbé ó ti máa tó ṣe níṣẹ́ ó ti wà ní àkọọ́lẹ̀ ṣáájú kó tó di pé olúwa dá ọ wípé ọ wà sábìjàn àbíjàn ló gbé iṣẹ́ báyìí báyìí lọ́ọ́ máa ṣe ń bẹ̀ bọ́ ọ bá kọ́ débẹ̀ ó lè má tẹ ọ kọ́ máa wò pé ṣébì ilẹ̀ ń gbé bọ̀dá rẹ tó mú ọ wá bìjàn lọ́ọ́ bá sọ̀rọ̀ o èmi ò rò pé bí ọba ńlá mú o. èmi ọjọ́ ti padà lé o èdè ọjọ́ èdè ẹ oúnjẹ ọjọ́ oúnjẹ ìṣesí ọjọ́ ṣesí ṣébi tí ẹ fẹ́ kémi náà gbé ni ó kúkú gbé bẹ́ẹ̀ àbúrò mi èpè àbádùá àló ó gbé bẹ́ẹ̀ ti wà lákọọ́lẹ̀ tẹ́lẹ̀ náà olùwà ẹlẹ́dàá wa mú ọjọ́ kò ń bẹ̀ làwọn èèyàn tó wà ní náà bá ń pé àwọn máa ń tójọ́ mẹ́ta ọ̀wálé máa ní pé à a máa kọ̀wé ránṣẹ́ nígbà ń bá wọn sọ̀rọ̀ pé Abidjan ti bá láàmú o lẹ́yìn náà bá fẹ́ lè máa kó bọ́ ilẹ̀ ẹsẹ̀ kú o ibi tẹ́yìn náà lè máa gbé wa o ńgbà tó da fún ọ̀nà olú ẹlẹ́dàá àkójọ da fún gbogbo wa akramakumullah ọ̀nbẹ nínú wa nítorí ṣe ọ̀nbẹ nínú wa ní tó kù díẹ̀ káàtó fún àríṣe àríṣe nídàálẹ̀ ibi tá a wà àgbọ́dọ̀ gbàgbé pípẹ́ ẹrú Allahu la wa dídá tó lu á sì dá wa ọ̀dá wa nítorí ká lè bá wa jọ́sìn fún ni ìwà ní pé ìgbà tẹ́mi ò ti sí ńlé tó ṣe pé ìdálẹ̀ ni mo wà èmi ò ní mójú tẹ́sìn torí pé ẹni tó bá ti kọ̀ láti mójú tẹ́sìn kò sí tàbí ṣùgbọ́n ẹ bà nídìí ẹ̀sìn wọn lẹ́ni tó bá rí wípé ilẹ̀ mọ́ṣáláṣí dọ̀tí tọkọ̀ láti gbálẹ̀ mọ́ṣáláṣí kò sí tàbí ṣùgbọ́n ilé ọjà ń retí rẹ̀ fún láti gbá torí di eléyìí a gbọ́dọ̀ mójútó ẹ̀sìn wa dáadáa ẹ má jẹ́ ká tanra wa dànù nílé tá a ti wá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ni wọn kọjú mẹ́sìn tí wọn kẹsìn kún kankan ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ ti mẹ́sìn ní mu àṣà wọn ò mú ní nǹkan tó pàtàkì ní ìgbà tí ìwọ́de dálẹ̀ orí àwọn mùsùlùmí ọmọ ìyá rẹ orí pé wọ́n mójú tẹ̀sìn orí pé wọ́n ń ṣẹ̀sìn bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ kí ló burú kí wọ́n tàtara wọn kẹ́kọ̀ọ́ kí ló burú kí wọ́n tàtara wọn dá kọ́ da lẹ́sìn kọ́ da níjọ́sìn fún Allahu Rabbul Alamin kí wọ́n tara bẹ́ẹ̀ kó sóríire kólú ẹlẹ́dàá wa kó jẹ́ ká sórí rẹ̀ ẹni tí wọ́n ń sin Allah lónìkan tí ọ̀dà lóru papọ̀ mọ́sápà tí ọmọ apẹ́ lomi lẹ́yìn rẹ̀ tí ó gbé kankan nínú ìjọsìn rẹ̀ lọ bẹ́ẹ̀ lomi àwọn gangan lẹni tí ń sin Allah ẹnikẹ́ni tí wọ́n ń sin ìjọsìn tó wá jẹ́ kébi tí ń sin Allah iná ni tó ń pè nǹkan míì sí Allah náà ni wárí fún nǹkan míì sí Allah orúkọ rẹ̀ ni mushrik ọ̀sẹ̀bọ̀ wa ma umiru. إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة الوالدة ألغوا فيك ولا سيو بيسي كما جوسف الله لوني كاسوسو عبد الله بن عباس رضي الله عنهما قولي ونبوكو بتباتري تولوا صرو العبادة نينو القرآن ونيوه لقبوا kò bá wa láwòrán wípé wọ́n ń pa wá láṣẹ kò bá sì wa lọ́nà pé wọ́n ń fún wa ń ròyìn Ubudullah ìtumọ̀ rẹ̀ ni wahidullah ẹ ṣe Allahu lọ́kan ṣoṣo ẹ ní túmọ̀ rẹ̀ sí ẹ jọ́sìn fún Allah nítorí pé a ti sọ pé kò jọ́sìn fún Allah ẹni tó sọ pé bí sẹ́ ń jọ́sìn fún náà ní jọ́sìn fún kàmí hatta yakuna muwahhida títí tí ó fi dání tó ṣe Allahu lọ́kan ṣoṣo nínú ìjọsìn. Olúwa ẹlẹ́dàá wa ló dá wa ẹ̀tọ́ olúwa lórí wa òun náà ní ká máa jọ́sìn fún lóun nìkan ká má fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ẹ̀tọ́ olúwa lórí wa òun ní ká máa sin olúwa wa lóun nìkan ká má fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn sàhábì kan nínú àwọn sàhábà nàbì sallallahu alayhi wa sallam tọjá pọ̀ ń lọ ní májò nípa alḥalal wàlḥaram kí ló jẹ́ tọ́ kí ló jẹ́ ìwọ̀ onani mu'adh ibn jabal radiyallahu anhu oni kuntu radifa nabiyyi sallallahu alayhi wa sallam ala himarin faqal mo jẹ́ ní tá nàbí sallallahu alayhi wa sallam tó pọ̀n lẹ́yìn lórí kẹ́tẹ́kẹ́tẹ́ kan ló bá sọ fún mi wípé ya mu'adh ìwọ mu'adh atadri ma haqqullahi ala al-ibad ǹjẹ́ wọ́n ma kí ni ẹ̀tọ́ allah lórí àwọn ẹ̀dá bíi wa ma haqqul ibadi ala Allah kí sì ní ẹ̀tọ́ àwọn ẹ̀dá lórí Allah qultu Allahu wa rasuluhu a'lam mo ní Allah àti ìránṣẹ́ rẹ̀ ló má jù qal haqqul Allahi ala al-ibad an ya'buduhu wa la yushriku bihi shay'a ẹ̀tọ́ Allah lórí àwọn èèyàn òun náà ni kí wọ́n máa jọ́sìn fún Ọlọ́run nìkan ṣoṣo kí wọ́n má ṣe fi nǹkan pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn wa haqqul ibadi ala wáyé o ẹ̀tọ́ àwọn èèyàn lórí Allah alla yu'adhdhiba man la yushriku bihi shay'a òun náà ní kí Allah kó má fi ìyà jẹ ẹni tí òfin kankan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn. hadithi yìí ó jẹ́ hadithi ńlá gẹ́gẹ́ bí gbogbo àwọn hadithi anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó yẹ ká mọ̀ nípa àwọn sahaba nítorí pé àwọn sahaba tẹ̀lé yẹn àwọn náà ni sufara'ul islam àwọn náà làǹbásádọ̀ ẹ̀sìn islam. islam ẹni tí ó bá ti jẹ́ pé kò bá mà nípa àwọn ẹni tí wọ́n gba ìsìn wá lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó fi dọ́dọ̀ wa ntọ́ dájú òun náà ni pé kò ní ma báwo lẹ̀sìn islam tí wọ́n gbà wá náà ti ṣe bàbàrà tó ọ̀pọ̀ nínú àwọn èèyàn lónìí tí wọ́n bá dọ́ dúró wọn ò bá tiẹ̀ dọ́ dúró lójijì wọn ò bá tiẹ̀ fi ọ́ lára balẹ̀ tí wọ́n á ní kó mórúkọ ọmọ tó ń gbá bọ́ọ̀lù bíi ogún bíi ọgbọ̀n wa ọgbà wọ́n ti pè é ọgbà pẹnápù mẹ́ta ní ọba bẹ̀rẹ̀ sí ní mua ó lé ní Ronaldinho Ronaldo Romario Kaka Messi àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo ẹ̀ náà máa mú wa ọ̀dà mọ́kọ́sọ àbí márùn wa ó lè ní baba imam lápá ọ̀tún baba imam lápá òsì subahánàlá sáwọn sàhábà àwọn èèyàn dààmú pẹ̀lú ẹ̀sìn àwọn nǹkan tí ó wúlò àwọn nǹkan rádaràda. Rada bí ọkùnrin fi yẹ tiétí àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ bí ọkùnrin ọlọ́ọ̀ṣerun lọ́nà tó ṣe pé ọ páàkì rẹ̀ wọ́n wá ṣerun bí irun fúlàní wọ́n fi kàn síwájú wọn ni wọ́n chikoláìsì irun gbogbo àwọn agbárí yòókù wọn ń dábì kòǹgèrè níta nàbí sallallahu alaihi wasallam ńlá gbọ́dọ̀ ṣe àbí kọkùnrin ó wò sùnsùn wọn ni kí wọ́n bọ̀ ń ba orí òun ìpàdé àdúrà torí pé ń gbá bọ́ọ̀lù adúpẹ́ fún Allah àpá àwọn ọmọ tí ń gbá bọ́ọ̀lù ẹsẹ̀ bẹ́ẹ̀ ni Côte d'Ivoire náà bá máa ṣe bẹ́ẹ̀ ara ìsìn tá a rí láyé nù torí gbọ́ ń gbá wọ àwọn wàá ṣe ra rẹ bí o ti dá àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ torí di ẹlẹ́yìí báyìí gbogbo àwọn nǹkan tí ò wúlò àwọn nǹkan rádaràda àwọn nǹkan játíjátí tí ò pé ká ní lọ síwájú nù gbèsè ayé gan á ń bọ̀ síbọ̀ sí àlùkìyàmà ọmọ kan dúró tàbí mẹ́yìn ọ ń sọ fún bàbá rẹ̀ pé á ń nà lónìí ẹ nà wá o <laughs> bàbá rẹ̀ lónìí a máa sì yín nà ẹ sì wá náà bá o pé àwa di blue ẹ̀yin red ẹ̀ dáràn lónìí la ilaha illallah níbo làwọn búlù red ti dọ̀ màláyé tọ́wọ́ sọ̀rọ̀ rẹ dẹni tí ń fìyà jẹra rẹ lórí tí ọkàn lọ́wọ́ tí ọkàn lẹ́sẹ̀ wọn á ní kó dárúkọ sàábé wo làkọ́kọ́ tọ́kọ́ di àrólé anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam lọ́bàdà abu huraira abu huraira báwo. níbo làbúbakar ló ti wá di abu huraira torí ẹ jama ìpèníjà ńlá lélẹyìí o a dá àwọn sàhábà mọ̀ a sì mọ̀ pé nǹkan ṣe wá a tún máa jẹun a máa pọ́n tìlà àwọn ẹni tá a dá mọ̀ a ti ṣe fẹ́ mọ̀ tí wọ́n mú wá àwọn ẹni tá a dá mọ̀ a ti ṣe fẹ́ bàbàrà tí wọ́n mú wá torí rẹ̀ ó yẹ ká mọ̀ àwọn sàhábà ẹnu àwọn kan máa gbanu wọ́n máa jánu wọ́n lè máa bú àwọn sàhábà kó máa gbé àwọn sàhábà wo kíni sàhábà wo ni kíni ah àwọn sàhábà ga kọjá bẹ́ẹ̀ ulaika aba'i fajini bimitlihim idha jama'atna ya jarirul majami'u àwọn sàhábà làwọn bàbá wa ń jẹ́ islam tẹ́ ẹ bá láwọn bàbá kan tó ṣe déédéé àwọn sàhábà tí wọ́n ṣe sàhábà ẹ kó wọn jáde àwọn sàhábà làwọn bàbá tiwa o àwọn tá làwọn bàbá tí àwọn sàhábà ni wọ́n mú bàbá tiẹ̀ wá tó ṣe déédéé sàhábà torí ẹ̀ mu'adh ibn jabal radiyallahu anhu anabi ló ń lọ́mọ nípa alḥalal àti haram jù ìyẹn ni kó ń lọ́mọ nípa òfin ṣẹ̀ríà jù láàrin àwọn sàhábà ọlọ́run anabi sallallahu alayhi wa sallam ọkùn mi lẹ́yìn lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ìtẹríba anabi sallallahu alayhi wa sallam anabi ogun kẹ́tẹ́kẹ́tẹ́ ìtẹríba ni o ìtẹríba ńlá ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí wọ́n ń bá a sọ̀rọ̀ pé mọ́tò yìí wọ́n fẹ́ tà ó lé mi èmi ní gun ládà àbẹ́mi ní gun ìjàpá sọ̀kínsọ̀ Renault Renault báwo níbi táwa lówó dé ẹ dákun ẹ bá ní wo àwọn mọ́tò tá a wù ẹ́ wò sí kẹ́tẹ́kẹ́tẹ́ èwo lọ́tọ́ka sí tẹríba mo gun kẹ́tẹ́kẹ́tẹ́ kódà bíi mo gẹ́sìn kódà bíi mo gun báka kódà bíi mo gun ràkúnmí. akara kẹ́tẹ́kẹ́tẹ́ òun gangan lọ́tọ̀ka sípò nítẹríba ńlá lẹni tó gùn torí pé kẹ́tẹ́kẹ́tẹ́ kì lọ bọrọbọrọ tí wọ́n bá gùn ẹ máa tankẹ́sẹ́ ẹ máa nalẹ́gba ẹ máa tankẹ́sẹ́ ẹ máa nalẹ́gba nígbà tí àwọn ẹni tó fẹ́ fọlá tí wọ́n bá gun nǹkan àgùn ẹ rí i pé tí ọba àsìkò bá sallallahu alayhi wa sallam kò tún dágùn ó tún pààyàn lẹ́yìn wọ́n sì gbé mọ́tò sí títì ẹ rí i pé mọ́tò mi àgẹ̀yàn márùn-ún ni wọ́n ṣe sínú rẹ̀ wọ́n nìkan só lọ́wọ́ àánú mọ́tò rẹ̀ ẹnìkan sì ń lọ sọ́jà tí wọ́n náà ń lọ ó sì pàdé rẹ̀ lọ́nà lóòótọ́ òjò ọ̀rọ̀ oòrùn ò sì mú àmọ́ sáà lè fi wéra kọkàn kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́ ọ ati gbé àti kọ́ kọjá kọ́ dọ́dọ̀ rẹ̀ kò ní kọ́ wọlé tí wọ́n jọra wọn wọn jọra wọn ngbọ̀ bá wọn pé wọ́n ń bínú olúwa rẹ̀ sólúwa rẹ̀ náà ìwọ olúwa rẹ̀ náà dá ìwọ náà já láàánú innama min ibadihi la kan Allahu kìí ẹnì kankan nínú àwọn ẹrú àfàwọn táwọn náà bá láàánú. anabi kpa mu'adh ibn jabal ọkpọn lẹ́yìn ọjà ọkpàdé ọkùnrin lọ́nà ọ̀nà ńlọ ọjà tó ńlọ tó ṣe déédé pẹ̀lú obìnrin lọ́nà ọ̀nà ńlọ ọjà tó ńlọ ó sì wọn kọ́ ọkùnrin ló ń kó obìnrin pẹ̀lú mọ́tò sọ́dọ̀ abẹ́ torí pé kọ́mẹ́rẹ́ pé wọ́n lọ sìyàn gbé ẹ̀ ọba lọ gbóbìnrin olóbìnrin ibi títí ń sọ̀kalẹ̀ lọ́kọ́ bá yọ kẹ́ ẹ máa wo nǹkan o. ó ní kò ní dá fáànù wàhálà ọba ṣẹlẹ̀ wọ́n ti ń sọ tẹ́lẹ̀ náà kó yẹn ìyàwó mi lálẹ́ ìjọba gbà lájọ fún lónìí wọ́wọ́ọ̀hì ìyẹn lálẹ́ pé wàhálà àti kóòtù láwa ni àní mo kọ́ ipò òfin mọ́tò rẹ̀ gbéyàwó mi kíkàwó ló tún fẹ́ ju eléyìí lọ láti mọ̀ pọ̀ ń yàn lálẹ́ torí ẹ̀ sọ́yàn kó lórí títì o ńgbà ọba bá gbé yẹn ni tí ò ní fa wàhálà ńlọgbẹ́ o gbé ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n obìnrin náà ní bá ń sin bọ̀ lórí mashini mo rí pé àwọn obìnrin máa gun mashini lẹ̀ so kó gbé obìnrin ẹgbẹ́ rẹ̀ má gbégbé kúgbé o kí wàá lọ má bàa ṣẹlẹ̀ sí o. ha ibn Jabal radiyallahu anhu anabi bilérì ìbéèrè ọ̀nà tí yẹn fi máa kọ́yàn lẹ́kọ̀ọ́ tó dáa kọ̀ọ̀kan ní dáa pé máa sọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ náà má béèrè lọ́dọ̀ àwọn tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ fi ìbéèrè sínú ọ̀rọ̀ tán bá a sọ yọọ ma fi mókè ni yọọ ma wò pé gbogbo ohun tó sọ lòun náà mà àmọ́ ńgbà bá sọ di ìbéèrè ìwọ ni nǹkan báyìí ní bá ń wò bọ̀ ìwọ ń kọ́ bá ń wò bọ̀ ìwọ ń kọ́ bá ń wò bọ̀ ní ìgbà tó bá wọn ó mú wọn nígbàgbé láéláé yàtọ̀ sí kọ́kàn jẹ́ pé sọ fáwọn akẹgbẹ́ rẹ̀ gbogbo tó sọ ọkọ̀jẹ́ pé ká máa wọ kíláàsì wọn kàn máa mú yàn pé yàn absent ni àmọ́ gbogbo ẹ̀ lèmi náà mà tó máa bi léèrè tí ti ń janú pé gbogbo ẹ̀ ló mà pé tó ọba dákẹ́ máa fọ ẹnu ẹ̀ kí ló dé ńgbà tó ń béèrè kí ló dé tó sọ̀rọ̀ ebi gbogbo aha yìí máa ń ṣe sábàbí kéèyàn kẹ́kọ̀ọ́ eléyìí jẹ́ ele nabawi ọ̀kan nínú ọ̀nà máa lẹ́kọ̀ọ́ ẹ kọ́kọ́ bí ọmọ bí kọ́ lẹ́kọ̀ọ́ tó o ti mà tẹ́lẹ̀ àbó o ti mà tó bá ti mà ká sọ tuntun fún ọ tòótọ́ ọba sì aṣọ tuntun fún ọ tó bá ti má tẹ́lẹ̀ adékọ́ alhamdulilayi sọ́ńtọ́ ọmọ fún wa tó báyìí la nàbì sallallahu alayhi wa sallam ní ma ṣe. gbàtọ́sì bíi Mu'adh tí ó mà ó ní Allahu wa rasuluhu a'lam Allahu àti ránṣẹ́ rẹ̀ lọ́mà nítorí pé ń téèyàn ọ̀mà èèyàn ò lè máa fapájánú pé mo mọ̀ ọ́ téèyàn máa sọ pé mo mọ̀ ti ń mà àṣírí ọ̀padà tú o bí wọ́n sọ fún ọ pé sọ ọmọ ti ń jẹ́ yáàjì ẹni yáàdì àmọ́ ọmọ yáàdì mànà ẹbí yáàdì ti ń gbé sálẹ̀ kò tó ń bẹ̀rù mi kéé máa ń ṣe yáàdì tèèyàn ó ní ọmọ yáàdì náà ń ṣe máa yáàdì ṣòkòtò níjẹ́ bẹ́ẹ̀ nígbà tí wọ́n tún fà á lọ fà á bọ̀ ṣòkòtò ẹ̀ máa jẹ́ yáàdì ó ní adé fìlà ni wọ́n ní kéé ṣe fìlà ó ní tó bá jẹ́ bí adé pé bùbá ni ọ̀dà yáàdì ni yáàdì wọ́n ní wọ́n fassara al-ma'a ba'da al-juhd bil wọ́n nígbà tí ò rí ibi gbé ka má ọ̀padà pé omi náà lómi yáàjì ni yáàjì àwọn sakọ́jì ya ni ẹ o ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ sí yunifásitì ọkàn jáde kọ́mọ kankan kọ́mọ dò torí gbogbo ìgbà tí wọ́n bá ń bi léèrè béèrè fílọ́sọ́fì rọ́ọ̀kan ni wọ́n máa ṣe àní mọ́ ọ̀gá ẹ ṣàlàyé fún mi ó rí i pé wọ́n tètè kọ́ àmọ́ ńgbà tó ń bá ń tanra rẹ̀ dànù ó rí i pé òní tètè nímà torí àwọn sàhábà àwọn kì í so nígbèraga wọ́n yé sọ pé àwọn máa ń tí wọ́n máa torí ẹ̀ mu'adh ni allahu wa rasuluhu allahu ati ránṣẹ́ lọma lọ́mà ìyẹn tó bá pa ànábì ń bẹ láyé tó sì jẹ́ pé ń ṣe béèrè nípa rẹ̀ ní ṣe pẹ̀lẹ́sìn a sọ pé allahu wa rasuluhu ànábì ti kú ó ti parí ọ̀rọ̀ pé allahu tọ́ tẹni tá a wá fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ tá a ti síwájú bi léèrè tó náà ti ṣàfihàn fún wa pé ń tẹ́fẹ́ bi mí léèrè mi káwa náà tún wá bá sìkò o ẹ tètè ṣàlàyé fún ni màá fi yí ọ pé nǹkan yìí ò yí ọ lọ́dún mẹ́wàá náà nì ó rí pé mà àyẹ̀dàkùn ẹ tètè ṣàlàyé fún ẹ má ìgbà tó ti fi hàn pé ẹ tètè ṣàlàyé fún anabi ṣàlàyé fún Mu'adh ibn Jabal radiyallahu anhu wọn ní kí ni lórí wa wọ́n ní ní ká máa jọ́sìn fún Allah lónìkan ká má fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn wàláhì ìbéèrè ńlá lélẹ́yìí wa jalla nìkan là ń sìn sáàfin nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tẹ́ rí tó fi lè wá mọ́ṣáláṣí tó wá ṣe sọ̀lẹ́ ti lè padà sínú ilé lọ forí kanlẹ̀ fún ńṣe ní ṣe sọ̀lẹ́ẹ̀tì yẹn nítorí káwọn mùsùlùmí ọmọ bá yọ lẹ́gbẹ́ kọ́ ọmọ bá kó ti di kèfèrí ṣùgbọ́n lódodo rẹ̀ ọ̀sẹ̀bọ ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó bá ti kúrò ní mọ́ṣáláṣí tàbí kó mọ́ṣáláṣí tààrà ìdí òòṣà rẹ̀ ní ọlọ́tí ọlọ́ forí balẹ̀ fún ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí o má tanra rẹ̀ dànù ọ̀nbẹ nínú àwọn èèyàn tẹ́ẹ̀rí tó ṣe pé bí ṣe ń pe Allah ní ń pe nǹkan míì tó yàtọ̀ sí Allah àwọn èèyàn wà tó ṣe pé wọ́n ń pe Ṣàngó ọ̀nbẹ nínú ẹni tí ń pògùn ọ̀nbẹ nínú ẹni tí ń pèsù ọ̀nbẹ nínú ẹni tó ṣe kódò lòún pè ọ̀nbẹ nínú ẹni tó pókè lòún jọ́sìn fún ọ̀nbẹ nínú ẹni tí ń pe màláìkà kódà bẹ nínú ẹni tó ṣe pé ọ̀kan nínú àwọn anabi Allah lòún pè lẹ́yìn Allah bí ẹni tí ń pe anabi Isa alayhi salam abẹni tí ń pe anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo ẹnikẹ́ni tó bá dán ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí wò ó ti di ọ̀sẹ̀ bọ̀ tó bá yẹ pé ṣéwù kan ló ń pè nínú àwọn ẹni tẹ́ ń pè ṣéwù ọ̀dájú pé o ti ṣẹbọ sí Allah nítorí pé èèwọ̀ ni ká pè nǹkan míì lẹ́yìn Allah Allahu azza wa jal onìkan la gbọ́dọ̀ máa pè ẹni tó ń ṣe àdúà wọn wá fún ọ ní tírà àdúà kan wọn pè fún ọ nákẹlì ìwọ yẹwò wọn ní nákẹlì ni gbogbo orúkọ tó ń pè nínú rẹ̀ a rí i pé àwọn orúkọ yìí wọn ṣàjòjì wọn ò jọ orúkọ allah sẹmọ pé àwọn orúkọ allahu azza wa a máa ń rí ní ìparí ọ̀pọ̀lọpọ̀ àyà nínú alukur'an àwọn orúkọ rẹ̀ a máa ń sálábà pàdé wọn nínú àwọn àdéhùn nàbọ muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwa rí i pé àwọn orúkọ tí wọ́n ń pè ọ́ ṣàjòjì sáwọn orúkọ Allahu tá a dáàmà wọ́n sọ pé kìnnìkà dámdà yá ìlú kìnnìkà akàkàdérò sàdádà bíèlò wàhálà bíèlò fìtínà bíèlò ọ̀dà bíi pé yẹn lè bá wàhálà pàdé yẹn lè bá fìtínà pàdé nítorí pé òpòrúkọ Allah nǹkan mìíràn tó yàtọ̀ sí Allah ló ń pè torí ẹ̀ ká kíyèsára gidigidi wọ́n ní àdúrà yìí tó bá ṣe yọ gbà náà ni àwa àyẹ̀wò àríkókò àjànú lọ́wọ́ à ń bẹ̀ ó ń pe nǹkan míì tó yàtọ̀ sí Allah ó ti jáde kúrò nínú ẹ̀sìn Islam mùsùlùmí ìwọ Allah ọ̀ràn yẹn ni ká pè fún ẹnìkan ò sí tọ́ pẹ̀lú rẹ̀ ṣẹ̀dá wa mo sì wá lè gbọ́dọ̀ gbé ẹ̀tọ́ rẹ̀ kí n lọ gbé fẹ́lòmíì tó yàtọ̀ sí àbí kí n pín láàrin rẹ̀ àtẹlòmíì sẹ́mi pé àbòsí ńlá mi torí ẹni Luqman ló ṣe ń sọ fún ọmọ rẹ̀ Luqmanul Hakim òní ya bunayya la tushrik billah inna ash-shirka la dhulmun adhim ìwọ ọmọdékùnrin mi kékeré má ṣe máa ṣẹbọ sí Allah torí pé dájúdájú ìṣẹbọ sí Allah òun làbòsí tó tóbi jù òun ní àbòsí tó tóbi torí ẹ̀ kó o máa sin Allah lónìí kan kó o má fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn eléyìí ni wọ Allahu lórí rẹ̀ kò lọdọ lọ́dọ̀ kọ bó dako kò lọdọ lọ́dọ̀ kọ bó fọsọ fọṣọ lọdọ tọrọ kọ bó ń tajà kò tọrọ lọ́dọ̀ wípé kọ bó ń gbalẹ̀ kò sí kankan tí Allahu tọrọ lọdọ rẹ̀ yàtọ̀ sí kó jọ́sìn fún un lónìí kan lọ ìgbà tó sì ní kó jọ́sìn fún un lónìí kan ṣoṣo kò fẹ́ tàtàrà àjọsìn rẹ̀ ṣàǹfààní kankan eléyìí tó ṣe pé kò ní tẹ́lẹ̀ ṣáájú kó tó ṣẹ̀dá àwọ̀ rondo kò sí nǹkan tó lè ṣe fún Allah kò sí nǹkan kan tó lè lékún fún à ń bọ̀ dín nǹkan kan fún. ìgbà tó ní kájọ́ sìn fún torí àǹfààní tara tiwa ni nítorí ká lè bá ṣàṣeyege láyé ká lè bá àlà tó bá di lọ́la gbẹ̀ngàn kìyàmà. wọn à lè jọra wọn ẹni tó ṣe pé gbélé ayé ó ṣẹ̀sìn fún Allah àtẹni tó gbélé ayé tọkọ̀ láti ṣẹ̀sìn fún Allah. tẹ́lẹ̀ yìí bá yé wa àjẹ́ wípé agbọ́dọ̀ lọ màdájú wípé ìjọsìn yìí òun náà ní kókó níta àti torí rẹ̀ ṣẹ̀dá wa wọ́n ṣẹ̀dá wa nítorí nǹkan kan míì ju pé ká jọ́sìn fún Allah lọ ẹ̀yin tẹ́ ẹ lówó ẹ̀yin tẹ́ ẹ lọ́lá ẹ̀yin tẹ́ ẹ nípò ẹ̀yin tẹ́ ẹ nímà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ abẹnugan láwùjọ gbogbo ẹ̀yin tó ṣe pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ àwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ yín wọ́n tẹ̀lé nǹkan tẹ́ ẹ fi pa wọ́n láṣẹ ẹ lọ́ọ́ mọ̀ yín pé gbogbo nǹkan tó lù wá ṣe fún yín yẹn ńṣe ló ṣe fún yín láti ràn yín lọ́wọ́ kẹ́lẹ́ bá jọ́sìn fún. ní ìgbà tí owó rẹ tọba ti kọ dínà kọ jọ́sìn fún Allahu lónìkan nígbà tí ọlá rẹ tọba ti di ọlọ́nà láti jọ́sìn fún Allahu lónìkan nígbà tí ìmà rẹ tọba ti di ọlọ́nà láti jẹ́ olùjọ́sìn lódodo fún Allah gbogbo ẹ ti di mùsíbà ó ti dàdán wò. oríṣi eléyìí báyìí tá a bá rí ẹrú Allah tó lu ẹlẹ́dàá wa tó bùkún nínú nǹkan ilé ayé tí wọ́n á lo nǹkan tó lù wá fún láti jẹ́ nǹkan ìrànlọ́wọ́ fún láti jọ́sìn fún Allah á a máa bá a dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ ńlọlúwa ṣerú ọlá bẹ́ẹ̀ fún táwọn ọ̀jọ́sìn mà ẹni tó lówó táàrí mọ́ṣáláṣí ma ẹni tó lówó tó tiẹ̀ lóò ti fi ìsìláàmù lẹ̀ ọjọ́ ti pẹ́ kí wọ́n á ló dé tá à ń fi rí yín nígbà tá à ń rí yín ó ní nǹkan ò tí ì sẹ́nu rí ò ṣàdúrà gbàtàdúrà sì ti gbà kí ló ń fẹ́ máa ṣe mọ́ṣáláṣí ó tiẹ̀ ti pa ìsìláàmù tì fún yín ah Allah nǹkan ṣe ọ́ ọ̀nbẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe é pé ọ̀nwá ọlá ọ̀nwá pò ipò yìí wá bọ́ sí lọ́wọ́ lọ́ba sì kéde yanyayanya ipò òun ò ṣe ìsìláàmù ma nítorí pé nítorí fojú sùn iná ló ti bọ́ sí un ara rẹ ló ṣe ó sẹ́ni kankan bí ìbá sórí ara rẹ ká sin Allah ló nìkan ká má fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn tó ń bá ń jọ́sìn fún tó ń ṣẹbọ ó tí ì jọ́sìn tó ń bá ń ṣẹbọ tó jọ́sìn fún ó tí ì jọ́sìn títí tó fi mọ jọ́sìn fún lónìkan tó sì ní mẹ́bọ mẹ́sìn njọ́ náà látò sọ pé ọ̀n fún Allah òní ìwọ o ìdílé yín ìdílé eléégún ni kò sì sí nítẹ́nìkan fẹ́ sọ fún ọ tí ó lè mú ọ pa à ń ṣe ẹ̀tọ́ fi gún bó ti ṣe tó àti bó ti ṣe yẹ o lè parẹ́ bákan náà olólóró ni ọ abóròdé ni ọ ọgbó kọtí wọn sọ ni abióró. wọn náà wá sọ pé orò lọ máa bá kú orò lọ máa sánà ṣe máa bẹ ẹ láyé àti lálùkìyàmà wàhálà ń tan dànù ń tan dànù ó sì mèyí kàn bẹ́ẹ̀ náà àwọn ẹni tó jẹ́ pé ọmọ abọ́rọ̀ ọmọ abọ́rẹ̀ wọn máa bọ́rẹ̀ tí wọ́n ní òun náà wá ń joyè nígbà tó ti pé bàbá àgbà bàbá tí abọ́ rẹ̀ bá bí náà ni wọ́n máa jóye ń wọn náà wàá lọ gbóyè kóyè okú lẹ́kẹ̀ẹ́ òfò sọ́run ntọ́dájú ni pé ọ̀mọ etí kàn bẹ́ẹ̀ náà ni ẹ rí àwọn èèyàn tó ṣe pé ó lè pé àwọn ń ta wọn o alágẹmọ làwọn ń sìn alágẹmọ làwọn ń ṣe alágẹmọ làwọn ọba kú ntọ́dájú ni pé ọ̀fẹ́ kí aburú tí máa ṣe wọn látàrí pé wọn ò ṣètò Allah kó ṣe wọn náà nù tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù torí ẹ ìwọ náà ń kọ́ àti ẹ̀gbọ́ tiẹ̀ ọbí ìbejì lásán ló bí ọ̀kan wá kú àwọn ń pín eré kan ká ní kí ló dé ó lé kejì ni ẹ fún lọ́mù ẹ fún ká fi màlẹ́ kejì rẹ tó bí ti ṣe bẹrẹ nu wọ́n gbé kuru ọ̀ràn kan wá fún ẹ gbé ọ̀ràn kan wá fún béèrè pé kí ni kápítà kí ni àdírẹ́sì ní ni ekuru ubeji a ah, allah mẹjẹ ajẹjẹ kujẹ tó nítorí délé kó kíé sára bẹ́ẹ̀ náà ni wọ́n gbé ọ̀lẹ̀ kan wá wọ́n gbé ọ̀lẹ̀ yìí o ọ̀lẹ̀ ọdún òsàlùwà ni epo ni wọ́n máa fi ṣèwọn ìfatásí gbogbo ọmọ ìlú rere ó sì gbọ́dọ̀ jẹ mbẹ àbá pélé wọ́n fi kọ ọkọ tí ọdá ya kọ ọkùn ah, allah mẹjẹ torí ń bẹ nínú àwọn èèyàn tí ń ṣẹbọ sí Allah lójoojúmọ́ láàárọ̀ àti lálẹ́ tẹkí tó bá ti jí láàárọ̀ ọ̀fọ̀ ni ó mú bá mi yọọ máa pọfọ ni lójú rẹ̀ ọpọn bí ojú àgbákò nítorí pé tí wọn bá ti pọfọ wọn sọ fún pé kò gbọ́dọ̀ jáde òde òní dá ẹlòmíì ó sì pọfọ kó tó sùn torí tí wọn pọfọ kó tó sùn wọn lè pe wọn nù níyà yọọ jẹ ọbẹ̀ ẹ̀fọ́ lójú oorun rẹ̀ tó gbogbo eléyìí ń ṣe àmì gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn èèyàn jìnnà sí Allah sẹ́mi ọ̀pọ̀fọ̀ tí wọ́n ń pè yẹn orúkọ àwọn nǹkan kan ni wọ́n ń pè tó yàtọ̀ sí Allah bóyá àwọn arúnmalẹ̀ bóyá àwọn àǹjànú tí wọ́n ń fẹ́ kó ṣe nǹkan kan fáwọn mùsùlùmí kì í pọ̀fọ̀ alukur'an ni mùsùlùmí máa ń ké àwọn àdúrà tó wá látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam onáà ni mùsùlùmí máa ṣe kí ló wà nù ọ̀fọ̀ gan-an rí tọ́ba bàrà lójú rẹ̀ kí ló wà nínú ògèdè tó ṣe yí pé ọ̀hẹ́rẹ́ bẹ́ntẹ́ lọ́dọ̀ rẹ̀ Aa àdúrà ẹyọ kán tọ́wọ́ alátọ́dọ̀ anabi sallallahu alaihi ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọkọ̀ wọn ò bí dáa tó máa dúró níwájú ẹ̀ nígbà tó ṣe pọ́ mọ̀ nípa ẹ̀sìn náà lọ́fà ni wọ́n fi rí ọmú wọ́n rí pọ́ nípa ni wọ́n fi rí wọ́n bẹ nínú àwọn èèyàn àwọn lọ wọn làwọn ọmọ ibi tádùn àti gbà àwọn sọ tìbọ̀ náà ni torí pé o ti fi ibi tí wọ́n ti jèrè lẹ̀ ibi tí wọ́n ti sọ ti lọ gba lọ ọbẹ nínú àwọn èèyàn ẹni tẹ́ rí i pé òun náà ń bá wọn gbọ́dún ó sàlárugẹ wọn ni wọ́n daṣọ fún bàbá àgbà tani bàbá àgbà ju bàbá ńlá rẹ lọ ọwọ́ àni kìnnìkan bàbá àgbà ó sáníà wọn ni wọn lọ́ọ́ máa gbé náwó rẹ̀ nítorí kówó rẹ̀ ó lè má buyari sí wọn máa náwó fò wọn bá wọn náwó àdánù ìtọ́dájú onípàkó bá ńlá ló ṣe fúnra rẹ̀ àtúbọ̀tán ò ní dáa olú ẹlẹ́dàá wá sí ká ṣẹbọ sí ilé wọ ẹ má bí ọ léèrè kí ló dé kí ló dé tá a fi gbọ́dọ̀ jọ́sìn fún Allah lónìí kan tá a gbọ́dọ̀ mẹ́bọ mẹ́sìn tá a gbọ́dọ̀ sin ẹlòmíì pẹ̀lú ẹ ẹ dá wọn lóhùn wípé nítorí pé Allah nìkan ló dá wa ẹnìkan kan pẹ̀lú rẹ̀ níbi ṣíṣẹ̀dá wa tó bá pa àmọ̀ pé ẹnìkan pẹ̀lú rẹ̀ níbi ṣíṣẹ̀dá wa ni òun náà bá nípìn nínú ìjọsìn tá a máa ṣe fún náà gbogbo ẹ̀yin tẹ́ ń pe òkúta gbogbo ẹ̀yin tẹ́ ń pe odò gbogbo ẹ̀yin tó ṣe pé ń pàǹjànù àtẹ̀yin tẹ́ ń bọ àwọn màláìkà àtẹ̀yin tẹ́ ń pe ọ̀kan nínú àwọn ànábì Allah àtẹ̀yin tẹ́ ń bọ ìfẹ́ nú yín èwo nínú àwọn nǹkan wọ̀nyí àti tá ńlọ kópa kan nínú ìṣẹ̀dá yín táwọn fi lẹ́tọ̀ọ́ sí pípa ẹ máa gbé nǹkan kan lọ bá wọn nínú ìjọsìn yín ọ̀dájú pálábòsì lọ́mọ èèyàn. Allahu ló dá ọ ló ṣoore fún ọ gbàtọ́ wa fẹ́ dúpẹ́ ò dúpẹ́ fún nǹkan mi ìjọ yàtọ̀ sí Allah tẹ́yẹ ká ṣe bẹ́ẹ̀ kọ̀ yẹ ká ṣe bẹ́ẹ̀ o. torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn mùsùlùmí àwọn gangan gangan ló wà lórí ẹ̀sìn òdodo nígbà tí mùsùlùmí bá dúró dáadáa tí mùsùlùmí bá jẹ́ ẹni tó ṣe é pé ó ń ṣe ẹ̀sìn ní ìbámu pẹ̀lú bá nàbí sallallahu alayhi wa sallam bó ti ṣe ṣe àti gẹ́gẹ́ bó ti ṣe fi àwọn sàhábà rẹ̀ lẹ̀ lórí ẹni tí bá ti ń ṣẹ̀sìn bẹ́ẹ̀ àwọn gangan lẹni tí ń ṣẹ̀sìn òdodo àwọn lẹni tí ò dá dúró papọ̀ mọ́ sápà ṣebí wọn náà ti mà oríṣiríṣi wàhálà ti máa ń ṣẹlẹ̀ ní ìgbà tí ọba lọ sí ọ̀dọ̀ ẹni tí ń fẹ́ ikú náà kọ́ gbàǹkankan lọ sórọ̀ tí ẹnu àbáyọ ẹnu àbáwọlé rẹ ẹnu ọ̀nà àbáwọlé rẹ tí wọ́n bá sọ pé a'udhu billah mùsùlùmí lèmi èmi ò lè gbárù eléyìí ṣé bá mọ́rú wàhálà ti máa ń ṣẹlẹ̀ tó bá tiẹ̀ bàbá àbí màmá rẹ wọ́n ní wọn náà ti lọ gbẹ̀sìn alákatakítí tí wọ́n èso nǹkan kan kọ́ níta so kọ́ kí ni sẹ́ rẹ̀ bàbá ológun ìyá ológun kí ni sẹ́ rẹ̀ wọlé nígbà tó lè wọlé ó tún subhanallah àwọn ológun tí ń sóògùn fún yín wọ́n sì lè gbọ́n dùn yín lọ níṣẹ́ tó lóògùn bá wà Abidjan yìí wọ́n ní bàbá alátẹ̀lẹ́wọ́ ọ̀ràn bàbá ẹlẹ́yinjú ogun bàbá alágéléntì fìtínà bàbá aláwo ọ̀ràn ọwọ́ àánú gbogbo ẹni tẹ́ ń tajà ó wìtìwìtì lẹ́ẹ̀máa tà àtàjèrè lẹ́ẹ̀máa tà tẹ́fẹ́sà ti wá dọ̀ wa ó la ti gbọ́ orí rédíò òun mọ̀ pé táwọn máa ń fẹ́ kọ́jọ́ ọ̀tà ilé rédíò la lọ ẹ̀yin tẹ́ ẹ wá fẹ́ kó òun sóògùn kọjá yẹn ọmọ àtà fún yín ẹ̀yin ọ̀lọ́lé rédíò àbẹ́rẹ́ nǹkan mẹ́ Al-Furqan bẹ́ẹ̀ lẹ́wọ́ Al-Bayan náà wá rédíò la republic òun náà wà ọlọ́wọ́ ọ̀wọ́n á ń lọ sọ́dọ̀ bàbá ológun tó ń gbẹ́jú ọ ìgbà tó ń fẹ́ polówó pé kó kówó wá ilé rédíò ló ń gbà lọ tòró mọ̀ pé ilé ọjà máa jẹ́ kọ́jú ilé máa jẹ́ kọ́jú ọ̀tá wìtìwìtì ni kí wọ́n máa ni ni wọ́n gẹ́gẹ́ bí èèrà. tí wọ́n ń pè wá bo ṣúgà ẹ yẹsẹ pé ọlọ wókè tó ga jù lábìjà yọ wá dùn bẹ ìpè gbogbo yẹn máa bọ̀ gbogbo ẹni tí atẹ́gùn bá fẹ́ dí ọ̀dọ̀ rẹ̀ kó máa bọ̀ ilé rédíò lọlọ atẹ́gùn ilé rédíò lọ fẹ́ lò wọn á jẹ pé wọ ọmọ tí ìyá bí tán fọjá àrán pàn tá a gbọ́ gbà dọ́dọ̀ rẹ̀ wọ́n sì ní gbogbo ara ẹ̀ ló lóògùn bẹ́ẹ̀ lọ sípítù ní ìsìta bá tò èèyàn márùn ní bẹ́ẹ̀ wájú ẹ̀ gbàtọ́ wá kàn tó wá wọlé dókítà tí ó tọ́jú rẹ bá ní kí ni ń ṣe ọ́ àgọ́ ni ẹ dákun ro òun oògùn yàn chloroquine ni àbí nivaquine <laughs> torí délé wọn nílé kulli da'in dawa'un yustatabbu bihi illa al-hamaqatu a'yat man yudawiha wọ́n ní gbogbo àárẹ̀ gbogbo àmódi ló lóògùn tí wọ́n máa lò sí àyàfa gọ̀ ọdẹ ni tó fẹ́ tọ́jú rẹ̀ lágara bí ọba ajá gọ̀ ẹni tí wọ́n fẹ́ lọ kó fún kó sóògùn kọjá ọmọ àtà fún ọ ilé rẹ́díò ló ń lọ kọjá tiẹ̀ ó lè tà ilé rẹ́díò ló gbé ọdọ́dọ̀ rẹ̀ wọ́n ní ìdíjú lọ sanwó ilé rẹ́díò káwọn ilé rẹ́díò máa ń kó àpolówó fáwọn o àpolówó fún wọn o ọ̀rọ̀ làákàyè là ń sọ wípé èwo ló yẹ kó o sẹ́nu méjèèjì fẹlẹ́ yìí túmọ̀ sí wípé ó rí i pé àwọn bàbá rẹ àwọn màmá rẹ wọ́n mọ bọ́ ọjà wípé àwọn nípa wá sín gbẹ́rẹ́ ò sín gbẹ́rẹ́ nígbà tí wọ́n bá pọ́ táyé bá pọ́ kò burú ẹ̀yin ọ̀pá ẹ máa bẹ láéláéláé àkàràmọ́kùnmọ́lá kéèyàn ọmọ ọmọ lọ gbórí kalẹ̀ wọ́n á máa sá lábẹ́fẹ́lẹ́ wọ́n á sá lábẹ́fẹ́lẹ́ ráńdì gbogbo orí kékeré bí ìgbà tó tó sọ́ọ́lì tó ní pé ó tún máa rẹ́rìn náà because ọba ti sunkún báyìí kò ní ṣiṣẹ́ máa ah láìláì lọ́mọ ọlọ́run máa pe tiwa ń yà so gbogbo nǹkan yín so lára pé ó ń pe nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́ ó rí i pé gbogbo nǹkan wọ́n lè mú òkú olóńgbò tí wọ́n ti jóná tó ti déédú wọ́n máa gbọ́n rẹ ojú rẹ fún ọ pé à ń rú ọ ah, láì ṣe kíni láì ṣòbì wọ́n ń rú ọ pé kíni eléyìí túmọ̀ sí pé ẹja téèyàn bá gbọ́n yóò ṣẹ̀sìn islam téèyàn bá gbọ́n yóò ṣe sunna nabọ muhammed sallallahu alayhi wa sallam ọmọbọ mẹrù ọlẹbọ lẹrù òpè nǹkan mi ìdọ́ yàtọ̀ sí Allah tó kí wọ́n ní bọ̀ lẹ́rù kí ló ṣe sí ló ṣe pamọ́ tó ń wo kó ti búrẹ́kẹ́ ó ti bàjẹ́ kí lẹ́rù fẹ́ máa bọ̀ sí torí di eléyìí ìwọ olúwa ẹlẹ́dàá wa ní kájọ́sìn fún lónìí kan. Kama má ṣe fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn. ẹ jẹ́ ká mẹ́nuba díẹ̀ nínú àwọn aburú tó wà nínú Allah. alákòókò ẹni tí bá ti ń ṣẹbọ sí Allah ìpọ́njú ìdààmú àti wàhálà kò ní sáláì jẹ́ tiẹ̀ láyé àti lọ́run. tẹ́ bá ti lè mú ẹbọ mẹ́sìn tẹ́ǹpé nǹkan míì yàtọ̀ sí Allah ìpọ́njú ò ní yá yín ìdààmú ò ní yá yín wàhálà ò ní yá yín láyé àtàlùkìyàmà nítorí wípé ìjọsìn fún Allah oníjẹ́ kọ̀kan balẹ̀ ala bi dhikrillahi tatma'innul qulub ẹ tẹ́tí ẹ gbọ́ ìrántí Allah onímọ̀jọ́ kan balẹ̀ kò sẹ́nìkan nínú wa tí aburú ò lè ṣẹlẹ̀ sí kò sẹ́nìkan nínú wa tí àdánwò ò lè ṣẹlẹ̀ sí àrélù àti àjálù kò sẹ́ni tó ju agbára rẹ̀ lọ àmọ́ ńgbà tẹ̀yìn bá ti jẹ́ pé Allahu azza wa jalla nìkan lẹ́ ń jọ́sìn fún ẹ rí i pé gbogbo àdánwò tó bá dé báyìí ẹ mọ̀ pọ́dọ̀ ta ló ti wá Allah ta lẹni tó lè mú kúrò Allah ṣe ìpọ́njú òní jẹ́ tiyín. ìdààmú ò ní jẹ́ tí wàhálà ò ní jẹ́ tí ẹni ọgbà Allah gbọ́ tádàáwò bá ṣe ẹ rí i pé táǹdì nù táǹdì táǹdì ó tẹ̀lé nítorí kò ní ma fún Allah yọọ ma pé wọ́n jáde sọ̀rọ̀ àrò òun ó sì ń jáde lọ títí náà gbogbo gbá ó àmọ́ ní ìsìn ó lò jáde sọ̀rọ̀ àrò òun yọọ ma wá ti lé aláwo yọọ ma bọ́ sílé alágbègbà yọọ ma bọ́ lé àfáà. yọ máa bá wọn gòkè kókè yọ dẹni tó ṣe pé ń bá wọn gba omi lọ́dọ̀ ẹni tí wọ́n fi òróró yàn wọ́n ń pẹ́ wọn tó fi kókó pa yàn ọ́ lọ́ máa gbagbakúgba wálé ó lè jẹ́ ipe látara bẹ́ẹ̀ ni ó ti gba wèrè tí ó torí rẹ̀ ó dàrú lódodo wàláhì gbogbo tí wọ́n ní kó máa ṣe kò ní bá ìṣesí ọmọlúàbí mu yọ tàtara bẹ́ẹ̀ yọ dẹni tọpọ̀ lọ́dàrú ẹni tí wọ́n jí owó rẹ̀ nísìn tí ó gbà fún Allah kó wá gbọ̀nà tọ́tọ́ bí kò lọ sọ fáwọn ọlọ́pàá kí ni tó ṣẹlẹ̀ bó ló ṣe ṣẹlẹ̀ bóyá tí Allah bá fún wọn rí wọ́n gbowó rẹ̀ fún ó tilẹ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá lágbọ́n bòmí láyé àwọn sọ pé táwọn bá bọ́ rí àwọn gba kínní kan percent nínú owó tẹ̀sí mọ̀ pé tẹ́pà bá dànù àbí tí gàrí bá dànù àkú lè rí gbogbo ẹ̀ kó tán ọ̀ràn kó fò dínkù nígbà táwọn bá bọ́ rí tí wọ́n gba kínní percent òkè olúwa bá tún gbogbo ẹ̀ náà sí akramakumullah ọ̀gá ọ̀gá gbalé sí ọlọ́pàá lọ ọ̀gá gbalé babaláwo lọ màtọ́ dọ́dọ̀ babaláwo wọ́n lè lò lówó tí wọ́n jí nǹkan náà rí ó ló tó three million sefa three million sefa ó ní ah tẹ̀lá bokú la jẹ́ bẹ́ẹ̀ ni kò bokú so wọ́n bá ní ọ̀dà kò burú wọ́n tó ní three million sefa ó mú five hundred thousand sefa wa cinq cent mille wọ́n ní ló kó wa ẹ dákun ọba kó cinq cent mille fún ọ ó di kí ni three million cinq cent mille sefa wọ́n ní kó padà wá lọ́túnla lọ́ba padà dé lọ́túnla wọ́n láwọn ọrùn malẹ̀ wọ́n ń du owó mọ́ra wọn lọ́wọ́ ṣùgbọ́n kò tí ì kọjá ní Abidjan yìí á rí gbà but owó tá a pín fún àwọn ọrùn malẹ̀ ti tán <laughs> irun malẹ̀ ti ń ná sefa. tẹ̀rí káwọn ọ̀rùnmọ̀lẹ̀ àbàmì ẹ so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọn lè gba owó lọ́wọ́ rẹ tí ó tún fi lé mílíọ̀n òfò di púpọ̀ àbí òdi púpọ̀ òdi púpọ̀ nígbà tó bá padà gẹ̀ẹ́sì rẹ pé bàbá yìí ń gbá a nì adúrú mi sósì ẹ̀ gbà àwọn ti gbọ́ pé torí ọmọ abú mo ṣe lóògùn gbóná yá wèrè tún ti torí ẹ̀ tó bá ti gbà fún Allah tó ń bẹ Allah gbà tó wá gbọ̀nà tọ́tọ́ ọlọ́pàá òrí ọgbà fún Allah Allah ló ṣe lẹ́yìn yóò ṣe mí tó eléyìí túmọ̀ sí pé nígbà tí èèyàn bá ti dúró déédéé ẹ̀rí pọ́nrán lọ kọ lẹ́tà sí ọ̀ràn tó sì kọ lẹ́tà sí ibi tí ọba yọ sí yọ yàlẹ̀ ẹ dákun ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam ẹ jẹ́ ká mójútó wípé ọ̀rọ̀ tá à ń sọ. So, ọ̀rọ̀ pàtàkì ni ó ní í ṣe pẹ̀lú ẹlẹ́dàá wa ẹlẹ́dàá wa ó ní ìwọ̀ ńlá lórí wa ìwọ̀ pé ká jọ́sìn fún lọ nìkan ká má fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ẹni ó bá fẹ́ ìpọ́njú ẹni ó fẹ́ ìdààmú ẹni ó fẹ́ wàhálà kó dúró lórí ṣíṣe olúwa lọ́kan ṣoṣo nínú ìjọsìn ẹni bá ń fẹ́ ìpọ́njú ẹni bá ń wá dààmú ẹni bá ń wá wàhálà àwọn ní bá olúwa fẹ́ nìkan ṣorogún nínú ìjọsìn ẹ máa pé olúwa rọrọ tayọ káfẹ́ nìkan sorogun ẹ̀ ẹ dákun ta lẹni náà tó tó jẹ́ orogún rẹ̀ àwọn Yorùbá ń sọ̀rọ̀ wọn sòdodo wọn ní irú olúwa ni ò sí o irú èèyàn ń kọ́ ọ̀pọ̀ kí ni ń tọ́ jẹ́ tẹnìkan ò ti jẹ́ kí ló ní tẹnìkan ò ti ní rí kò sí Allahu akbar Allahu tóbi ju gbogbo nǹkan lọ ẹ wàá pẹ̀jú kékeré yìí. àwọn màláíkà ẹ̀dá ńlá lolúwa dá wọn bó ti ṣe wá dá wọn lẹ́dàá ńlá tó wọn lẹ́tọ̀ọ́ sí ká jọ́sìn fún wọn. Ànábì sallallahu alayhi wa sallam ẹ̀ẹ̀mejì péré lọ́láǹfààní àti rí màláíkà Jibril lórí pàápàá bolúwa ti ṣe dáa Ànábì wa ń ròyìn fún wa ọ̀kan nínú ẹ̀ẹ̀mejèèjì tó rí ó ní mo rí ó kún gbogbo ọ̀kan débi pé èèyàn ò rí sánmàmà ẹ̀dá kan nínú ẹni tó lu wa dáa. mo rí i pé ó ní iye ọgọ́rùn-ún mẹ́fà ìrírí ọ̀kan má bí màlẹ́kà sì wá tóbi tó yìí ọwọ́ sallallahu bá ń bá àwọn màláìkà sọ̀rọ̀ nípa ntọ́gbà lérò pé òun àwọn màláìkà nítorí ọ̀rọ̀ tóluwa ń sọ wọ́n Allah tóbi ju bá a ṣe lọ ẹ pé táwọn ọba yìí bá ń sọ̀rọ̀ tẹwọn à ń wò ní sọ̀rọ̀ tó ń wò tani jọ ń náà rondolo náà rondolo náà irọ́ lásán o kó sínú ńláńlá tọ́wọ́ rondo di ẹni tó náà rọra fi àyà irọ́ lásán ó tó ẹrú tó lè fi bàtà lulẹ̀ gbogbo bó ṣe ga tó tó bá àpáta tó ga dọ́gba nítorí pé ìyàn ni wọn náà bàbá tó ọba kú ìwọ ní débẹ̀ sàwàlálẹ́ gbogbo mọ̀lẹ́kọ̀ dàkú anabi ni yóò máa wọlé sí àwọn màlẹ́kà lára àfi bíi sẹ́kẹ́sẹ́kẹ́ tá à ń gbégbára akọ òkúta tí wọ́n máa ṣe kárrrr bẹ́ẹ̀ ni wọ́n máa wọlé sí àwọn màlẹ́kà lára níbi tí wọ́n dákú sí. títí tí Allah ò fi sọ̀rọ̀ tán tọ́ba wa sọ̀rọ̀ tán àkọ́kọ́ ẹni tí wọ́n kọ́ tají padà ó ní màlẹ́kà Jibril olúwa wa kí n tó ń sọ lọ́rọ̀ kó ti yé Jibril gbogbo ìgbà tí jibril bá ti wá gbọ́dọ̀ àwọn màlẹ́kà kan kọjá wọ́n máa sọ pé madha qala rabbukum kí lolúwa yín sọ qalu khaira màlẹ́kà jibril ọmọ dáhùn ló ń pe rere ló sọ rere ló sọ rere ló sọ. ọba tó ṣe é pé nínú àwọn ẹ̀dá tó tóbi jù tó dá ní màlẹ́kà wà bí màlẹ́kà ti wá tóbi jù màlẹ́kà tẹ̀ tún á rí yìí <laughs> alágbára ni wọ́n tó ní agbára olúwa ni allamahu shadidul quwa ẹni tá a ní kọ́ wa kọ́ lálùkùránì ọ̀rọ̀ wa alágbára tó lé ní malaika jibril ẹnu káwọn malaika kan wà tó yẹ pé iṣẹ́ tiwọn ni pé malaika àpáta làwọn irú wọn náà ń sọ fún anabi sallallahu alaihi wasallam nígbà táwọn ará Taif tí wọ́n sọ anabi lóko tẹjẹ ń dà wọn láwọn ni malaika ti mójútó àpáta tó bá wù ọ́ pé ká dé gbogbo àpáta yìí máa wọn kálukó kú dànù anábì ni ẹ má dé mọ́ ó wù mí pé táwọn ọba gbẹ̀sìn káwọn ọmọ tí wọ́n gbẹ̀sìn iná lóore tó lu àṣẹ fún wa lónìí o ìwọ ọkà tagbara rẹ tẹ nǹkan tán tọ́jà pé tí wọ́n bá fún ọ láǹfààní bẹ́ẹ̀ ní ìsìn pé kí ló ń fẹ́ ká bọ́ ṣe fáwọn ọ̀tá rẹ̀ gbèsè sọ̀tá kan náà tó lọ títí o mùsùlùmí ọmọ ìyá rẹ̀ náà ni àmọ́ torí pé ǹjọ́ ń ta bẹ́là torí pé ǹjọ́ ń ta búrẹ́dì nítorí pé ǹjọ́ ń ta bọ́tà lọ́ba ti kà wọ́n kọ́ta rẹ̀ orin ọ̀tẹ̀ lọ́mọ kọ́ńjọ ojúmọ́ lọ́jà káwá pé mọ̀lẹ́ka yọ sírù rẹ pé kí lọ́n fẹ́ kí n ṣe fáwọn ọ̀tá rẹ pé a káyé wọn rúru rárá kọ́ rárá rúru kí tiẹ̀ má mọ̀ kàn wáyé rí ẹ wá owó dánàbí wí òun ọ̀fẹ́ kí ẹ pa àwọn wọn parẹ́ torí pé mọ̀ ń ran kan káwọn kan jáde ń bàràbàrà di wọn táwọn fún Allah. rẹ̀ jẹ́ ká máa jẹ́ ẹni tó ní sùúrù ẹ má jẹ́ a máa jẹ́ ẹni tí máa wò pé bí ọba bàjẹ́ kọ́ bàjẹ́ torí pé òní lórí ọ̀mọ̀la kásìmẹ́tì torí pé à ń jọ ń jẹ́ orogún òwò káwa múra wa lọ́ta pé kí wọ́n máa kọ́ máa ṣe wá bíi kí wọ́n fún wa ní ìró pé ẹni tá ń jọ ń tajà wọ́n kú ẹlòmíín nìsín tẹ́ni ń jọ ń tajà bá kú ẹ lè máa gbára dálẹ̀ ní yorùbá lẹ́bù inú rẹ̀ ń dùn ni o inú rẹ̀ ń dùn tí ó máa ń pè ah, alhamdulilah mọ̀ rẹ̀ yẹn kẹ́hìnkẹ́hìn mọ́ padà rẹ̀ yẹn kò burú ẹlòmíràn rẹ̀ yìn tiẹ̀ náà nítorí pé òun kú lójú rẹ̀ ló fi rẹ̀yìn rẹ̀ sá so ìwọ náà kú lójú àwọn kan àwọn náà rẹ̀yìn rẹ̀ ẹjẹ ajẹni tó ṣe pé yóò ní sùúrù lópin ìgbà tó bá ṣe é pé èèyàn ní tiwa mùsùlùmí ọmọ ìyá wa ni gbogbo nǹkan lé ayé ayé láàfin sí òun náà ń ṣẹ̀sìn gẹ́gẹ́ bá ń ṣe ń ṣẹ̀sìn kí ló ní dunnú sí sí ó ń ṣẹ̀sìn bá ń ṣe ń ṣẹ̀sìn kí ló ní dùn mọ́ sí ipò onírú rẹ̀ lọ́mọ àyà ẹni tí ó bá ti fẹ́ dààmú ẹni tí ó fẹ́ wàhálà ẹni tí ó fẹ́ ìpọ́njú kò gbọ́dọ̀ ṣẹbọ sí Allah ẹ wá wo àwọn màlíkà bá ń ṣe tóyún tí wọ́n tó sìn lẹ́yìn Allah wàláhì wọn ò tó sìn lẹ́yìn Allah ẹni tó bá sìn wọn lẹ́yìn Allah ó di mushrik ó dọ̀ ṣẹbọ ọba tí ń sọ̀rọ̀ táwọn ń dákú nítorí pé wọ́n gbọ́rọ̀ rẹ̀ onìkan lọ́ba tá a gbọ́dọ̀ sìn. anabi isa aleyhi salam allahu azza wa jal ó sì àwọn àmì ńláńlá ó fi sí lọ́wọ́ nínú rẹ̀ ni pé ó lajú afọ́jú ó wo adẹ́tẹ̀ nínú rẹ̀ náà ni pé ó jí òkú nínú rẹ̀ ni pé yóò máa fún yín nírò nípa ń tẹ́ kó pamọ́ sínú ilé yín àti ń tẹ́ jẹ́ ń kọ̀rọ̀ yàrá yín tòun ò sí ń bẹ̀ àmọ́ gbogbo ẹ̀ bí ìdìnnìlà pẹ̀lú yọ̀ǹda Allah tí gbogbo ẹ̀ wá sọ di Allah sọ́sọ́ dẹni tá a máa sìn lẹ́yìn Allah sọ́sọ́ dọ́mọ rẹ̀ sọ́sọ́ di mẹ́ta lọ́kàn rẹ̀ nígbà tí Allah wẹ̀ sí robot anabi wa Muhammad sallallahu alayhi wa sallam olúwa ẹlẹ́dàá wa gbéga ó gbéga ní gbígbéga tó ṣe pé kò sẹ́rù rẹ̀ tẹ́dà kan rí anabi ni ana adama yawmal èmi la síwájú gbogbo ọmọ anabi adam níjọ́ gbẹndà kìyàmà kìí ṣe ti fáàlì wọn fẹ́ wá béèrè béèrè torí kò ní dáa kákan máa sọ̀rọ̀ lọ́bẹ̀ káfí mà èmi ni aṣíwájú gbogbo ọmọ ádámà lọ́jọ́ gbẹndà kìyàmà ta ló wọnú ẹ̀ ta ló wọnú àwọn ẹni táwọn ẹbí já síwájú fún ẹ bá mi dáhùn náà gbogbo ọmọ ádámù ọwọbẹ àbí ọwọbẹ ẹnìkan ti jáde ń bẹ jazakumullahu khairan anabi ádámù ti jáde ń bẹ sanabi yìí ṣe aṣíwájú fún ẹ bá ń dáhùn tí wọn láwọn olùmọ̀ ńlá pọ̀ yìí ẹ mi dáhùn náà wọn ní àfà ẹ dáhùn ẹ gbá dáadáa anabi ádámù náà wọbẹ ó lé mi la síwájú fún gbogbo ọmọ ádámà ń jọ gbẹndàlùkìyàmà gbogbo wa pátá la wọbẹ ádámù nìkan ni ó ti wọbẹ bọrọ ìtìsí wa àmọ́ wọbẹ nítorí pọ̀rọ̀ tánàbí muhammed sallallahu alayhi wa sallam sọ ń bẹ̀ yẹn kharaja makharaja al-ghalib ó jáde ń jáde pé gbogbo wa pátá lọ́mọ adam ọmọ táwa ni ádámà ẹ bá ń dáhùn ẹ sọ̀rọ̀ ọmọ ọmọ Allah lòun àbí ẹ̀dá tí Allah dá tí anabi Muhammad sallallahu alayhi tó bá jẹ́ aṣíwájú fún gbogbo ọmọ tó jẹ́ ádámà aṣíwájú náà ni fún ádámà nítorí pé gbogbo wa with the exemption of Adam gbogbo wa pátápátá ọmọ ádámà ni wa ádámà tó wá kù yìí náà ó náà wọ ọbẹ nítorí pé òfin ṣẹlẹ àṣọ yìí pé tí nǹkan bá jáde ń jáde páwọn púpọ̀ ló mú àwọn kọ̀ọ̀kan tó jáde nínú gbólóhùn tó dàbí ìgbà tí ò mú wa kò túmọ̀ sí páwọn ní nídàájọ́ mi tó yàtọ̀ sí eléyìí tó fẹ̀ tó gbòòrò ajẹ́pá nàbí làṣíwájú fún gbogbo èèyàn níjọ́ ìtumọ̀ tálẹ̀ tó lu aṣerú kọ́dà àwọn ọ̀tẹ́sìn islam mà bẹ́ẹ̀ òyìnbó kan kọ̀wé ọmọ england ni olóńfẹ́ sọ̀rọ̀ nípa àwọn èèyàn tó ga jù láyé tí ìtàn dáma nọmba one muhammad sallallahu alayhi wa sallam anabi muhammad ló fi ṣe nọmba one ah olójú ìtọ́fẹ̀ tán lẹ́nu lọ́dọ̀ àwọn kẹfìrí ẹgbẹ́ rẹ̀ why for what ó ní why for what ẹ̀ tẹ́tí ẹ gbọ́ ó tún sanalysis ọ wá gba islam ibi tí ọ̀rọ̀ ibi tó ibi tá a ti tata pín sẹ́nu fa wọ́n tó ọmọ pa nàbì sallallahu alaihi wasallam lọ́ga jù gba islam tó mú wa bánàbì ṣe wá ga tó tó lúwa gbé ga tó tó tó máa sìn ẹnikẹ́ni tó bá dán owó dọ̀sẹ̀ bọ̀ kẹ́lẹ́ mọ bẹ́sìn islam ti ṣe lágbára tó a gbọ́dọ̀ pé nǹkan míì tó yàtọ̀ sí allah allahu azza wa jal onìkan la máa ẹni tí ọba ti fẹ́ pọ̀jù tí ó fẹ́ dààmú tí ó fẹ́ wàhálà kò ní pè nǹkan mí yàtọ̀ sí Allah wọn á fọ nákàlí kan wọn á sọ pé ya Abdulqadir al-Jailani ya Abdulqadir al-Jailani ya Abdulqadir al-Jailani kí ló ń ṣe wọn ń ṣẹbọ sí Allah àmọtàkọ láwà ní ìrọba àmọkànsámà wọn ń ṣẹbọ sí Allah oṣù kálásán ló gbé sórí ẹni tí sẹ ah, Ahmad Tijani ya Ahmadu Tijani kí ni ṣe yẹn ń ṣẹbọ sí Allah àwọn kan náà bí àwọn ṣíà ya Aliyu ya Hussein ya Aliyu ya Hussein kí ló náà ṣe wọ́n ṣẹbọ sí Allah tọ́wọ́n ya muhammadu ya ahamadu ya muhammadu ya ahamadu kí ló ń ṣe yẹn wọ́n ń ṣẹbọ sí allah torí délé ẹjẹ kájékélé yóò wa o gbogbo bó tilẹ̀ wù kẹsẹ̀ rẹ ó burú tó àìdá rẹ kọ́pọ̀ tó má ṣẹbọ sí Allah nítorí pé téèyàn ò bá fẹ́ ìpọ́njú téèyàn ò bá fẹ́ ìdààmú téèyàn ò fẹ́ wàhálà yóò jìnnà sí ìṣẹbọ sí Allah ẹlẹ́ẹ̀kejì nínú aburú tó tún wà nínú ìṣẹbọ sí Allah òun náà ní pé ẹni tí bá ti ń ṣẹbọ sí ọkàn wọn ò ní balẹ̀ láyé kò ní balẹ̀ lálùkìyàmù alladhina amanu walam yalbisu imanahum bi ulaika lahumul amnu wa hum muhtadun Allahu láwọn ẹni tí wọ́n gbàgbọ́ tí wọn ò sì lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ má bòsí wọn ṣẹbọ ulaika lahumul amnu àwọn eléyìí ní ìbàlẹ̀ ọkàn jẹ́ tiwọn láyé lọ wa ulaika humul muhtadun àwọn ni wọ́n mọ̀nà láyé lọ ẹbọ yìí jẹ́ kí a bọ́ lọ́wọ́ bẹ̀rù ká máa sòòsà kìí jẹ́ ká bọ́ lọ́wọ́ bẹ̀rù nísìnyí ẹni tó ń gbé ẹbọ lọ sóríta wọ́n ti gúnyán wọ́n tún rọbì òsíkí wọ́n dà sí odidi orúkọ wọn pa sí ẹni tó sì dán gbogbo eléyìí wò pẹ̀lú owó ribiribi gàrí àtẹ̀pà gan kò rí mu àmọ́ ńgbà tí wọ́n dá ẹbọ fún wọ́n ní nǹkan tí ó ṣe nu ó lọ yáwó ó fi ń ṣe gbogbo ẹbọ yìí wọn á ní ẹbọ òfin ẹbọ gbà máa súre sí bó ń ṣe ń lọ ẹni tó fi títí ń lọ tó bá gbọ́ gírígírí ẹsẹ̀ lẹ́yìn rẹ̀ kí ló ṣe ó lè la ẹbọ mọ́lẹ̀ pé wọn láwọn kiri irun mọ́lẹ̀ wọn gbọ́ ẹbọ wọn ò tí ì kọjú sí ọ ẹni pàkọ́ lẹ́jọ́ wọ́n kọ́ pàkọ́ sí ọ àwọn kọjú sí ọ lẹ́yìn pé kojú mẹ́rin bí ń gbogbo ara lóògùn ẹ̀. so bákan náà ibi títí ń gbé kalẹ̀ ìjì burúkú ń bọ̀ ha èṣù onílé oríta ó sì ṣe báyìí fún mi. bẹ́ẹ̀ ni nítorí pé ọkàn rẹ ò lè balẹ̀ tó rẹ́sù náà. bákan náà kọ́mọkọ́mọ wa. ẹ rí i pé nínú ẹbọ wọ́n lè sọ pé àwọn bùkátà orí adìyọ mẹ́fà àwọn fẹ́ẹ́ lò fún ètùtù torí kí ló lè nílọsíwájú. Si níjọlẹ gbọ́ táwọn mùsùlùmí sọ pé torí ìṣòro tó bá wa à ń fẹ́ kí ètò káràkátà wa kó máa lọ dáadáa àárẹ̀ eléyìí tó pọ̀ láàrin àwọn èèyàn kó ló wá bá wa dẹ́kun ọwọ́ ìbínú torí rẹ̀ àwa bùkátà orí adìyọ mẹ́fà bàbá ti gbọ́ tí lè má mú sọ bẹ́ẹ̀ kó pé bàbá aláwo ni ẹ̀ sì gbádùn. sẹ́wọ̀n pé ìlú tí wọ́n bá ti dìklẹ́ àpé àbùkátà orí adìyọ mẹ́fà kálukú ó gbélé àbí òní wọ́n ní operation yẹn máa bẹ̀rẹ̀ látago márùn ni five to five ṣe ẹnìkan jẹ kago mẹ́rin olùgbọ́n lóde <laughs> torí pé kí ni ìbẹ̀rù ọmọ jẹ́ tiwọn náà ni gbogbo ibi tó bá ti ń ṣẹbọ wọ́n ní kò sí fọkànbalẹ̀ tí yẹn bá ti fomi atabọ́jú torí ẹ bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn ọ̀ṣẹbọ nílò àwọn ẹlẹ́bọ wọ́n máa dẹ́rù bara wọ́n máa dún kùkù lájà mára wọn tí ọba jẹ́ bẹ́ẹ̀ èwo ni gbogbo ètò kó sọ́rùn iṣu gbígbẹ ìwo màálù tí wọ́n ti pa láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ti lọ́ọ́ di gbogbo àwọn ìkísà kan di sọ́rùn gbogbo ẹ̀ gádígádí so ìgbà tó pàdé rẹ lọ́nà pé wọ́n ní ní òtó wọn ní ní àdúgbò yẹn ní òtó wọn yẹn pé báyọ̀ kó làwọn tó fẹ́ràn bin nas malikin nas ilahin nas min sharril waswasil khannas ó rí i pé kò ní lè sọ̀rọ̀ mọ́ wọn ò bí dáa. ẹni tani a jọdẹ lójú ọdẹ apààyàn nítorí pé ní tí wọ́n kà ń ó agbára gbogbo lọ torí òun fẹ́ dókùkù lajà mọ torí pé àwọn máa fẹ́ pé káwọn yọ kọkàn kálukú ọ̀la kàrà tó nítorí pé bẹ́ẹ̀ bọ́ ṣe rí jàmá ṣe rí ẹni tí ń kò lè ní ìgbà tó ń lọ sí oko ọdẹ o ti ọpa ẹyẹ àdàbà ọlọ́fẹ́ fi júbà fún olúgbó torí kó má jẹ́ kó ràrìn rá kó má jẹ́ kó rá sínú gbó yìí kó lọ àlọ́bọ̀ bó sì wọ́n ń pa ẹyẹ léwu àbẹ́yẹ àdàbà òjijì ńlàgbọ́n bá rí bọ́ ó ṣe déédéé agbárí rẹ̀ sódùú ó pa <laughs> ẹyẹ o ò ní pa á olùgbòǹbìlú olùgbò ń bínú ẹsẹ òsì mo fi wọnú igbó yìí láì ṣe mọ́ṣáláṣí táàmù àwọn òpin sẹ́sẹ̀ ọ̀tún mo gbé wọn mọ́ṣáláṣí àbẹ́sẹ̀ òsì àdúpẹ́ lórí ìdẹ̀ra ẹ̀sìn Islam. ṣé ẹ rí àgbọn tó rí bá wọn kì í ṣe lásán o àwọn àǹjánú ni wọ́n máa fojú wọn rí mà wa annahu kana rijalun minal ins ya'uduna bi rijalin minal jinn fazaduhum rahaqa. olúwa ní apá kan nínú àwọn èèyàn wọn a máa sádi apá kan nínú àwọn àǹjànú kàkà kàǹjànú ó fi wọn lọ́kàn balẹ̀ wọn ó tún fi kún ìbẹ̀rù fún wa ni àǹjànú ọmọ ọmọ lọ gorí igi àgbọn ẹ̀dá kù tó bá sọ mọ́ngòlù yẹn tí máa ń bọ̀ látọ̀nà tó jìn tí wọ́n sì jù by force ṣé ó dùn fagbárí gbà ká tó wá pé àgbọn alhamdulilayi àgbọn pọ̀ ńlẹ̀ yìí. tí wọ́n á mú àgbọn kún ọ̀là mọ́yàn lórí ká ọ̀ tó dùn olóko oko ọdẹ mọ́ pé olúgbó ń bínú lónìí dé padà lé ẹ̀rú ọmọ àbáyé so ẹ rí i pé àwọn tí ń ṣẹbọ ẹ̀rú ọmọ àbá wọn náà ni àwọn mi fọkànbalẹ̀ nígbà tó jáde láàárọ̀ tó lọ ń lọ síbi iṣẹ́ ọkọ̀ọ̀sẹ̀ ọwọ́ kí ìṣẹ́ṣẹ́ tó ń kọ ọlẹ́sẹ̀ òsì ni ó lónìí ò ní dáa bá padà lé tó máa látẹ́gùn ẹ dákun ẹsẹ̀ wo lẹ́yìn kọ tẹ́ padà lé ìbẹ̀rù burúkú wo lọ fẹ́ máa bá yín dàgbà tí èsì pé ẹ ti lóúnjẹ tẹ́ páàkì lé ọlọ́bi sẹ́ni o bó o sì ọ̀jẹ́ ńgbà tó o ṣe gan mélòó lórí ìwọ ní jẹ́ ni tó ṣe pé àwọn ròyìn burúkú ń bẹ rẹ nígbà tẹ́nìkan wá rajà lọ́dọ̀ rẹ láàárọ̀ pupa ṣé lọ pààrọ̀ aṣọ nítorí pé rajà obìnrin ló sì wọ́ sọ pupa kì í sọkùn lọ́wọ́ ní ẹ lọ fọmọ kékeré ńlọwọ dírámà ṣé ẹ mọ̀ pé ẹ̀rù ń bà òun torí àwọn àkídà burúkú tí wọ́n ń gbé ká mọ àwọn bẹ́ẹ̀ náà wọ́n lè sọ pé tíyàwó fi ń ọkọ fi nítorí tí bá ṣe wọn ìbẹ̀rù náà ni wọ́n lè sọ pé tó bá di ọjọ́ bá àtọ́jọ́ báyìí ẹ àti àwọn èèyàn wẹ̀ lójoojúmọ́ ga wọ́n tún rùn torí délé torí ìmánì tí wọ́n ní ó rí pé gbogbo àwọn sọkúsọ kọ̀tà lọ́dọ̀ rẹ̀ àwọn lè sọ pé oṣù kan táwọn wà oṣù bàbàbà ni ó máa ń bà wọ́n bàkúbà àwọn náà máa ń tí wọ́n bọ̀ ń bàkúbà wọn láwọn wá September October November December oṣù tí mú gbó ọwọ́n ń gun ọ̀kadà ọwọ́n gbogbo ebè tí wọ́n kọ sórí títì ìbínú burúkú àfa lọ́ba larí mọ́lẹ̀ oṣù bàbàbà ìwọ́n gbà ń bàkúbà ó náà bọ̀ ní ìbàkúbà tó nítorí pàkídà burúkú làwọn ń gbé ká wọn ò ní ní fọkànbalẹ̀ wọn ò wọ́n lè pe ah ẹ̀ má sì lé lásìkò yìí ó sùn bàbá bá láàmà wá ìwọ lọmọ bàbá bá ti ń bọ̀ ọ́ èmi ò tí ẹ̀ má ó sùn wọ́n láwà náà rí Rabi'ul Awwal ìwọ lọmọ bíi tí bàbá bá ti bọ̀ ń bàkúbà látara rẹ̀ náà lẹ́rìí pé wọ́n ní ọ̀ gbọ́dọ̀ délùú bá a ṣe wá sábìjàn yìí káwá lánàá ńlẹ̀ yìí wọ́n lọ gbọ́dọ̀ délé àná ẹ̀dá kùsẹ́ wọn lọ gbòtẹ́ẹ̀lì àná mi sì ti ṣí àwọn ẹlẹ́bọ ọmọ bẹ̀rù wọn nítorí tó bá lọ kú pínrín wọn gbọ́dọ̀ gbé ọ jáde gbójú ẹ rà o yóò máa yẹ yín lẹ́nu torí pé ní ìmánì ni lọ́dọ̀ tí wọ́n a má dánwò ẹ má dẹ́dá rẹ̀ torí pé àwọn ò ní ìmánì wọ́n ní kí ni àfikún gbé ọ jáde gbójú fèrèsé láì ṣe mùsùlùmí ó dídí èèyàn ó dídí èèyàn kú ah wàláhì àkídà burúkú ọ̀dà wọn á ní ojú ìbá sáláì lérò tiẹ̀ náà tọ́lọ ilé àná lọ́ọ̀rì kú sí ẹ̀ẹ́dọ́rí ojú wíńdò wọn gbé jáde subhanallah torí eléyìí túmọ̀ sí pé ìmánì tó lù wá fún wa ń ìsìláàmù táwa ń ṣeun tá a dá lóru papọ̀ mọ́sápá ń orí ńlá ló lù wá fún wa wọn abẹ́ Allah kó má yí padà sáì dá bákan náà nínú aburú tó tún wà nínú ṣẹbọ sí Allah gbogbo ẹni tó bá ṣẹbọ sí Allah yóò nù láyé àti lọ́run. Olúwa ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billahi faqad dhalla dhalalan ba'ida. Ẹnikẹ́ni tó bá fi lè ṣẹbọ sí òpinrin ó ti ṣìnà ní ìṣìnà tó jìnà. Torí de èmi ò jẹ́ni tó ṣìnà. ìsìnà tó súnmọ́ gan mfe ètò jìnnà ẹ ṣọ́ra fún ìṣẹ́bọ o èèyàn jìnnà sí táwọn kọjá ní máa fọwọ́ sọ̀yà o tí wọ́n sọ àbí tiwa kọ́ àwa ju bẹ́ẹ̀ lọ kò sẹ́ni tó lọ ha anabi sallallahu alayhi wa sallam ó ní ìṣẹ́bọ tí ó ṣẹlẹ̀ nínú àlómà yìí ọwẹ́ ó ju ìrìn lórí àpáta tó dúdú birikiti lọ nínú òru tó ṣókùnkùn tó ṣókùnkùn gidigidi sá a lè rí àwúrẹ̀ bẹ́ẹ̀ o a lè rí torí ẹ̀ lànà bìí ṣe máa ń ṣàdùà pé allahumma inni a'udhu bika an ushrika bika wa ana a'lam wa astaghfiruka mimma ta'lam ìwà allah mọ́sáàdì rẹ níbi kí n ṣẹbọ sí ọ lẹ́ni tó máa ma ṣẹbọ sí ọ mọ́ wá ń sáàdì rẹ. ike kò foríjì mi níbi ètò ṣeéṣe kí n ṣe nínú ẹbọ tèmi ọmọ sọ mi má jẹ́ ń ṣẹbọ sí ọ lámàámà sí forí ètò ṣeéṣe ká pé mo ti ṣe jì mí látàrí àìmà ẹ dákun tó gàá wa bá sọ báyìí àwa ń kọ́ tó a gbọ́dọ̀ máa tọrọ àforíjì gbogbo gbà torí pé ọ̀nà tí ó ṣeéṣe kéèyàn fi ṣẹbọ sí Allah ọ̀pọ̀ téèyàn lè má mà. pẹ̀sẹ̀ dìgbà tó bá dún wájú Ṣàngó pẹ̀sẹ̀ dìgbà tó bá dún wájú Ògún pẹ̀sẹ̀ dìgbà tó bá dún wájú Ọ̀ṣà ọ̀nà tó lè gba ṣẹbọ sí Allah ọ̀pọ̀ torí ẹni tí ó fẹ́ nù yóò jìnnà sí ìṣẹbọ sí Allah nínú aburú eléyìí tó tún wà fún ìṣẹbọ òun náà ní gbogbo ẹni tó bá ti ṣẹbọ sí Allah Allah kò ní foríjìn o Allah kò ní foríjìn. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله نفرج كن tọba kú lórí pé ń ṣẹbọ sí Allah pàápàá ẹbọ ńlá ó gbé nǹkan kan nínú ìjọsìn ọlọgbẹ fẹlómi tó yàtọ̀ sí Allah torí pé wọn máa ń ṣe ṣírkù sí Allah nínú al-uluhiyya nítọjẹ ìjọsìn ọlọgbẹ fẹlómi tó yàtọ̀ sí Allah wọn tún máa ń ṣe ṣírkù sí Allah nínú ar-rububiyyah kó sọ pé nǹkan mìíràn yàtọ̀ sí Allah ní dẹ́dà ó ti ṣẹbọ ńlá wọ́n tún máa ń ṣẹbọ sí Allah nínú al-asma' was-sifat kó gbé orúkọ Allah àbáwọn ròyìn rẹ̀ kó lọ gbé fẹ́dà rẹ̀ ó ti ṣẹbọ lẹ́bọ ńlá kó lọ ẹlẹ́dàá ọ̀dà kó kó ṣàánú wa olúwa kì í ṣàforíjì fẹ́nikẹ́ni tó bá kú lórí pé ń ṣẹbọ gbogbo àdúrà yòówù tẹ́ bá ṣe fún lẹ́yìn ikú rẹ̀ ẹnìkan jẹnu ya ẹtùn jìyà nítorí pé ẹni tó bá ti hàn pọ́ máa jahannama ni wọ́n kì í ṣàdúrà fún kọ̀tọ́ kọtọsa kọ̀tọ́ sáwọn ọmọlẹ́yìn ànàbì wọn máa ṣàdúrà fẹ́ni tó ti hàn ipò ọmọ jahannama ni níjọba dáhùn àmọ́ kó ọmọ jahannama ni ẹni bá ti kú lórí kófúrú àti shirk ó ti hàn pọ́ ọmọ jahannama lélẹ́yìn nínú aburú tó tún wà nínú ẹbọ òun náà ní pé ìṣẹbọ ní ìṣẹbọ ńlá wọ̀nyí ó máa ń ba gbogbo sẹ́jẹ́ gbogbo ètò ṣe tó rí ṣe gbogbo ètò ṣe tó kù díẹ̀ káàtó gbogbo ẹ̀ pátápátá إني سبس الله من بعده تراني الله سبحانه ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون ثم بل سبس الله ببنت وسني سني وبابده ثم بل سبس الله ببنت وسني سني وبابده قلوا لا دعاء سبحانه ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين àti ránṣẹ́ sí wa nàbì sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá a ti ránṣẹ́ sáwọn ẹni tó síwájú rẹ̀ pété ọba lọ ṣẹbọ sí Allahu pínrín gbogbo sẹ́ẹ̀rì ọba jẹ ntí máa bá yàn sẹ́jẹ́ téèyàn padà wá di koronfo lẹ́yìn ìgbà tó ti ráwọn ẹ̀ṣẹ̀ sí a kabiratun minal kabair ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bal ó tún ju àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ torí pé ànábì ẹ̀ṣẹ̀ tó tóbi ju àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ alákọ̀ọ́kọ́ rẹ̀ ashirku billah ìṣẹbọsí Allah torí ẹ bákan náà ẹnikẹ́ni tí bá ń ṣẹbọsí Allah iná ni ọwọ́ alìjáná òde ìwọ̀ fún iná ni ọwọ́ alìjáná òde ìwọ̀ fún ó sì dájú wípé ara wa kọ̀ rana iná ayé yìí báyìí bá a ti ṣe fẹ́ràn owó tó ń bá ti ṣe ń sojú kòkòrò kó wá wá kó wa kò sẹ́nìkan nu wa tí wọ́n pàrọwà fún kó wá jókòó lórí iná àbẹ́là láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kó sì má kéye kó fi gba mílíọ̀nù mẹ́wàá kò sẹ́ni tó lè ṣerú ẹ̀ ká tó wá pé náà pólà tá a dátọ́ kẹ́ ẹ̀ tẹ́kítọ́ bá jókòó lórí rẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́ta wàá gbà ẹ bá mi wò ó iná tilẹ̀ ayé yẹn ìdá kan ni nínú àádọ́rin talqiyama one over seventy ìnìnà tilẹ̀ ayé jẹ́ jàmá ẹ dákun tí wọ́n bá fi sixty nine tí wọ́n bá tún fi kúnta ayé yìí ńkọ́ tó iná talqiyama ọkọjá bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá kú lórí pé ń ṣẹbọ sí Allah onítọ̀hún iná ni ọwọ́ kò ní wà lìjánná nínú ọ̀rọ̀ tá nàbẹ̀ Isa alayhi salam tí allah sọ fún wa nínú alukur'an kó sọ fáwọn èèyàn tó lù wá rán sí ó ní innahu man yushrik billah faqad harrama allahu alayhi aljanna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar lágbájú ẹnikẹ́ni tó bá ṣẹbọ sí allah allah ti sàlìjánná léèwọ̀ fún olùwàdàkùn mọ́ sàlìjánná léèwọ̀ fún wa ibùpadà sí rẹ̀ ọjà síná àwọn alábòsí òní ní aláràǹsì. nígbà tí wọn bá fìyàn sí àlìjánà tí wọn fi síná kò ní sí àwọn kan tó ń pera wọn ní area boys tó ṣe pé wọn di hamara wọn sera wọn lóṣooṣù ọwọ àmọ́ àmọ́ bá ti máa gbé jáde ń bọ ń bẹ <laughs> ẹnbí gan olójú olójú káńtà tẹ ti lè torí ẹ wá ní ẹ nǹkan tí dé báyà lè lèèyàn sọ̀rọ̀ tauhid tí nǹkan bá dé ó pè ẹ àti gbogbo ètò ìsìnwé wá ní ó kí nǹkan tó dé bọ́ kú ọ̀nbẹ ẹ dákun ta ló fi nǹkan sí ọ ta ló lè mú kú so baba ńlá kú oògùn ọ̀ àmú kú ọ baba ńlá kú oògùn kú ọ ní ìsìn wọn sọ fún ọ ẹ lọ bọ́ kan. ipe warapa ń da alágbájá ìlàmù ó láwọn pe àwọn àyà òní tàwọn bàbá òun táwọn bá ti pè wọn ti ń ṣe ókú ọ̀nbẹ àwọn arúnmalẹ̀ ló ń bínú tọ́ níjẹ́ òní wá bàbá ó ní ẹ wá lọ́túnla sòǹgbà tẹ́yìn lọ lọ́túnla ẹ yá yín lẹ́nu pé wọ́n sọ pé bàbá yìí ti kú lánàá ẹ̀hẹ́n nítorí pé wọ́n níta ní já tó nítorí pé Allah pa yányá sẹ́wọ̀n ká kú ara pa wà manageable àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ń ti kú yányá tó eléyìí túmọ̀ sí pé Allahu akbar ọ̀làdánwò débọ̀ ló fi ń sẹ́bọ̀ ọ̀làdánwò débọ̀ ló fi ń pè nǹkan mí lẹ́yìn Allah ntoluwa gbé kan ọyàn ní àdánwò ta lẹni tó lè mú kú ọ tó ń fi lọ pé nǹkan míì tó yàtọ̀ sí Allah olówó tó fẹ́ ná dànù wọ́n ní kẹ́ ẹ lọ mú ewúrẹ́ dúdú márùn wá pẹ́pẹ́yẹ dúdú márùn ẹ dáhùn àwọn tó fẹ́ jẹran torí ẹ̀ tó bá ti ẹ̀yin tẹ́ ń ti ewúrẹ́ tó bá ti ń di kọ́lọ̀ báyìí la nídìí ẹ dákun èwo ni èédùn ẹ̀yin náà ti mọ̀ pé wọ́n ń wá fún nǹkan míì ni olùwàsí ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu alẹ́ ẹ̀tìmí wọ́n lè ọ̀dùwà ẹ máa rán ara yín lọ lórí dáadáa ni pé ah ó ti ṣe jẹ́ tó fi jẹ́ dúdú lẹ̀ wá gbogbo ọjà yóò lè rí o ẹ ń bá ní gan wò níjọ́ ọ̀tà torí ká máa dínà àbúrò man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi ẹ bá rí táwọn èèyàn ń ṣèbàjẹ́ tẹ̀sí lágbára láti fọwọ́ yí padà ẹ fọwọ́ yí padà fa in lam yastati' fa bi lisani tẹ́ ẹ bá lè fọwọ́ yí padà ẹ fa hàn yí padà fa in lam yastati' fa bi qalbi tẹ́ ẹ bá lè fahàn yí padà ẹ fọkàn yí padà wa dhalika ad'aful iman káfọkàn kọ̀ọ̀kan òní ìmánì tọ̀lẹ̀ jù kọ́mọ́ àlèsè kankan nu mẹ́tẹ̀ẹ̀ta ó túmọ̀ sí pé nǹkan bẹ́ẹ̀ o bákan náà nínú aburú eléyìí tó wà fún ìṣẹ́bọ òun náà ní pé gbogbo ẹnikẹ́ni tó bá kú lórí pé ń ṣẹbọ sí Allah kìí ṣe pé yọ wọ náà yọ jáde o yọ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láéláé innal من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها خالدين فيها وما بنبتت لاي أولئك هم شر البرية أما لو بروج ناوي لو يلد أما سوابه أما نتوسي كفري أما أهل الكتاب wal-mushrikina àtàwọn abọ́gibọ̀ pẹ̀ iná jahannama wọn wọ̀ wọn sì ní wọ̀ kábọ̀ wọn máa bẹ́ńbẹ̀ láéláé sọ bákan náà nínú aburú tó tún wà nínú sẹ́bọ̀ náà nípò ńlábòsí tó jù òun làbòsí tó jù kí là ń pè lábòsí ká fi nǹkan síbi tí sí téèyàn bá mú fìlà tó fi dí ẹsẹ̀ rẹ̀ tó kó bàtà tó kó sórí. So tó fi fìlà tó fi dé bàdí kí lápò ń ṣe àbòsí ni lọ́rọ̀ ti gbé òjò fáìnà ọgbà ìnáfojò ìka tó bá tọ́ sí mú là á fi re mú téèyàn bá ti wá mú ìka ẹsẹ̀ tí fi re mú kí ni ṣe o <laughs> àbòsí ni wọ́n ń pè léyìí ò sì tọ́ ta ló ní ẹ̀tọ́ kájọ́sìn fún lónìí kan àwa gbé ìjọsìn alọgbé fún kàmí kíláàsì òun àti sàbòsí. ya bunayya la tushrik billah inna ash-shirka la zulmun azim. ìṣẹ́bọsí Allah òun làbòsí tó tóbi. bákan náà nínú aburú títún bẹ nínú ìṣẹ́bọ náà ni pé kò sí ń tọ́kan Allah pẹ̀lú rẹ̀ gbogbo ẹni tí bá ti ń ṣẹbọ kò sí ń tọ́kan Allah pẹ̀lú ẹ̀. Allah máa ń pa wọ́n tì lu ẹlẹ́dàá wa ó fi eléyìí yé wa nínú alukur'an ó ní wa adánù min Allahi wa rasulihi ila nnaasi yawma alhajji akbar anna Allaha bari'un min almushrikina wa rasulihi. ìkéde ni o látọ̀dọ̀ Allah àti ìránṣẹ́ rẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam sáwọn èèyàn lọ́jọ́ hajj ńlá. ìyẹn ni ní ọjọ́ Àrafà àtọjọ́ ọdún olúwa ní kí wọ́n kéde bẹ́ẹ̀ wípé dájúdájú Allah kò sí ń tọ́kan pẹ̀lú àwọn ọ̀ṣẹbọ bẹ́ẹ̀ ni ìránṣẹ́ òun anabi Muhammad sallallahu alayhi wa kò sí ń náà pẹ̀lú àwọn ọ̀ṣẹbọ torí ẹ rí i pé àwọn ọ̀ṣẹbọ kìí ṣe làwọn máa ń pè àwọn náà ti mọ̀ pé kò sí pẹ̀lú àwọn wọ́n lè máa pe àwọn náà mọ táwọn ń pè olúwa wa táwọn ń sìn kí lórúkọ rẹ̀ allah nínú àwọn orúkọ rẹ̀ arrahman nínú àwọn orúkọ rẹ̀ arrahim nínú àwọn orúkọ rẹ̀ asalaam almu'min almuhaimin alaziz aljabbar almutakabir àwọn orúkọ tó ní ìtumọ̀ àwọn orúkọ tó ní ìtumọ̀ allah ìtumọ̀ rẹ̀ alma'bud bihaq. ẹni tá a gbọ́dọ̀ sìn lódodo ìtumọ̀ orúkọ Allahu torí bá fẹ́ túmọ̀ rẹ̀ sédè yín ẹni tá a gbọ́dọ̀ sìn lódodo lónìkan ìtumọ̀ Allahu tó ẹ̀yin jẹ́ máa ń pè nǹkan mí lẹ́yìn Allah Allahu ní kò sí tọkàn pẹ̀lú yín Tọ ìwọ ò fẹ́ fi sọ pé kò sí tọkàn pẹ̀lú rẹ ẹ̀rí ìṣẹ́bọ sí nínú aburú tó tún wà ń bẹ̀ ńlá téèyàn máa fi ṣe alábàápàdé ìbínú ó àgbákò rẹ̀ ha ìbínú olúwa ò ṣe rí o ìbínú ọmọ èèyàn german kankan téèyàn bá wá lọ ṣe nǹkan téèyàn fi bá ìbínú tí olúwa bá bínú sí yẹn yóò jìnnà sí kínní èèyàn jìnnà sí kẹrẹ bákan náà ìṣàkọsí Allah nínú aburú tó wà ń bẹ ó ní pé yìí máa yí àdámátọ́ dáa tó lu àdámáyà yìí máa yí padà. فطرة الله فطرة الله التي فطر الناس عليها فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون àdámọ̀ olúwa tó lúwa dáhùn èèyàn mọ́ kò sí nǹkan tó lè yí ẹ̀dá Allahu padà eléyìí lẹ́sìn tó dúró dọ́gba pín ṣùgbọ́n àwọn èèyàn púpọ̀ ọ̀mà ká sẹ̀sìn fún Allahu lónìkan ká má fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn nínú ẹgbàá wa tó fẹsẹ̀ rinlẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní kullu mawludin yuladu ala al-fitra gbogbo فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه bàbá àtìyá àwọn ló máa ń sọ má di ẹlẹ́sìn yahudi tàbí ẹlẹ́sìn nasara àwọn ló máa ń sọ di ẹlẹ́sìn ká máa bọ̀ná àwọn màjúsí. anábìwá ní àpèjúwe rẹ̀ ó dàbí àpèjúwe ìyá àgùntàn tó ṣe pé tó bá bímọ tán ẹsẹ̀ àwọn ọmọ ò ní rọ́ àlàáfíà lẹ́sẹ̀ àwọn ọmọ wà títí tí ó fi di pé ìyá náà ni ó kó wọn lọ bí tí wọ́n ti fẹsẹ̀ rọ bẹ́ẹ̀ làwọn òbí sáwọn ọmọ ẹ rí i pé ní ìsìntẹ́yìn bá jẹ́ mùsùlùmí ẹ ní fẹ́ kọ́ máa yán ya kèfèrí mùsùlùmí ti ṣe súnà kò ní fẹ́ kọ́ mọ̀ wọ́n ya oníbídà tọ́ tẹ́ bá wá wo agbọ̀n kejì mùsùlùmí ló pera rẹ̀ ṣùgbọ́n bídà ni tí wọ́n fẹ́ kọ́ mọ́ ọdún súnà tọ́ ara ń táwọn òbí ń ṣe fọ́ máa nù. ọmọ tí wàá lọ léèwé ó ti ṣalábàápàdé àwọn ọmọ olóríire táwọn tó àwọn ṣẹ̀sìn lójú méjèèjì wọ́n ti ṣàlàyé yànnàna ní ti ń ṣẹ̀sìn òdodo fọ́mọ ọmọ ti ma bi tó ń ti já kọ́tà ọmọ wa ń wọ́nà láti gbéra rẹ̀ kó nu kọ́tà àwọn bàbá wa sọ pé ò tó bẹ́ẹ̀ n ṣe fi lé ọlọ́wọ́ ló ṣe kú bàbá náà ni ọmọ ní bàbá burúkú kọ́má ṣe wá ní yàrá dáradá tó ẹ rí i pé nísìnyí báyìí ọmọ tí àwọn òbí rẹ̀ táwọn ń ṣẹ̀sìn abọ́gibọ̀ ọ̀pẹ̀ wọn ò ní fẹ́ ohunkóhun tó lè pọ́ ọmọ àwọn èèyàn pọ̀ pẹ̀lú àwọn ọmọ mùsùlùmí à ń bọ̀sibọ́sí pọ́ ọmọ wọn wàá pe ìsìláàmù lọ́kàn wàláhì wọ́n lè máa fojoojúmọ́ ayé sunkún lórí pé àpadà sí ibú fẹ́ dé báwọn oríire ni ọmọ fẹ́ di mùsùlùmí torí àwọn bàbá àti màmá àwọn ẹni ẹbí léèrè nígbà tó ọmọ bá yí padà tó dìdàkudà àdámọ́ tó mi yàn ní pé kàn ṣe islam wọn lápèjúwe rẹ̀ ó dà gẹ́gẹ́ bí ni tàbí àgùtàn tẹ ní nínú ọgbà tí ò gbómi súnmọ́dọ̀ rẹ̀ gédé nínú àgbàlá ẹnì pété bá pa àgùtàn tó bá pa yẹn débì kan níbo tí sánmà ni wọ́n wò torí pé àdámá tó lu àdámá kálukú yìí torí ẹ̀ nígbà tí eruku bá ti wá ta síyàn lọ́pọlọ àná ni wọ́n máa tí wọ́n sọ pé kò sólúwa ókè ta ló wá dẹ ta ló dá oúnjẹ tó ń jẹ ta osi. dálẹ̀ tó ń ta fi pé a ẹni tó sọ pé kò sí Allah báwo ni wọn ọba ṣe wà tó wọn ọba ṣe gbọ́n ní gbogbo nǹkan ti ń lọ létòlétò sí ń lọ létòlétò nígbà tí ò sí Allah lẹ́nu ẹ̀ lè jẹba bákan náà nínú aburú tó tún wà nínú ẹbọ náà ni pé ẹbọ tẹ rí yẹn ó máa ń sọyàn dá láì níwà ah, àbẹ́ni tó ṣe wípé ó lóun wá orí adìyọ mẹ́fà ọmọlúwàbí wo ló tún ṣẹ́kù fún ma. ibi tí wọ́n ti ń lọ lójú títì wọ́n nà olù láwùjẹ ọba bẹ́ẹ̀ kú wọ́n ó ti kú tí wọ́n bá sọ pé ó ti kú èdè tẹ gbọ́ lẹ́yìn rẹ̀ mọ̀ pé ah! àwọn ilé ti yẹ e hànà ah, olórí ibu ti kú. la ilaha illallah olórí ibu paraku ń pọ lórí ibu ẹni tí ń wájẹ lọ ẹni tí ń sílé. Si tẹ lóòlù láwùjẹ tó kú ọwá ló lórí ibú ti kú kò mí má ẹ dẹ́kun ẹni tí ń pààyàn báwọn sẹ́ni ó sànù olóńgbò náà odidi èèyàn èèyàn ní apolongo kí ẹ dákun ẹ mú kí agbada títí ń bẹ lórí iná láti wákàtí mẹ́fà sẹ́yìn ti dénú sẹ́rù wọn ni wọ́n sànú aláǹgbá ládùúgbò adúpẹ́ fún Allah pé lé aláǹgbá mọ́ òsì ńlẹ̀ yìí sábà alẹ́ kí burúkú lẹ́ ń ṣe bá kó aláǹgbá líle ká ti jẹ́ ẹ fẹ́ jẹ́ aláǹgbá kálọ́ ní máa jẹ́ aláǹgbá. tó nítorí di eléyìí báyìí ẹni tí bá ti ń ṣẹbọ yìí láàánú ẹni tí bá ẹni tí máa ń ṣẹbọ ẹ lè gbọ́rọ̀ rí lẹ́nu wa gbogbo ọ̀rọ̀ sọkúsọ gbogbo ọ̀rọ̀ játíjátí gbogbo ọ̀rọ̀ rádaràda sísọ làwọn máa sọ. torí kò sí nǹkan kan tí ń dè wọ́n tí ń ka wọn lóhùn wípé má sọ dé báwọn má wí báwọn àìsọ báwọn kí ni ìyọ̀sí kùránì lọ́mọ ní àbí súnà àbí súnà ní sọ pé man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut mo wá ń lé ẹ bọ́ ibi tó bá ti lè ríru ọ̀rọ̀ yìí ẹnikẹ́ni tó bá gba Allahu gbọ́ àtọ́jọ́ kan yìí kó máa sọ̀rọ̀ rere lẹ́nu àbí kó dákẹ́ Olúwa Ẹlẹ́dàá náà sọ pé wala taqfu ma laysa laka bihi ilm inna as-sam'a wal-basara wal-fu'ada kullu ula'ika kana anhu mas'ula má máa sọ nípa ntọ́ ọ̀bá àti gbígbọ́ rẹ̀ àti rírì rẹ̀ atọ́kan rẹ gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú rẹ lábì ọ́ léèrè rẹ tó bá di lọ́la gbé torí ẹ islam náà ló kọ́ wa ó ní idha lam tastahi fasna ti ní tìjú máa ṣe ń tó bá wù ọ́. ẹ ní ìsìnkú ní pé tó ń gbọ́n bá a ṣe wá jókòó yìí kọ́ wá yọ̀ díta kọ́ máa tọ̀ pé kí ní kò ní ṣe ah! islam dáa wọ́n kàn rí tó ń wọgbó lọ tó ń wọgbó lọ ó sì gbàgé lọ kí ló fẹ́ ṣe wọ́n ló fẹ́ tọ́ ní àánú àlọ́ gbogbo bẹ́ẹ̀ <laughs> so allahu akbar àìsí islam dáa púpọ̀ bákan náà ẹ̀rí gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ìmúra tó dáa ìmúra ọmọlúwàbí ìmúra tó ṣe é pé ẹnì kò lè tàtàrà rẹ̀ kọ́kàn lábùkù àfẹnitọ́pọ̀lọ rẹ̀ bá ti dorí kodò àtọ̀sáwọn kan tí ò sí tìjú máa. wọ́n kàn gbé ṣòkòtò kó fi gẹ̀zẹ́ẹ̀tì bàràbàrà àdìbà pé ẹ wọ́n pàǹtì tí mo la ilaha gbogbo ń tẹ́lẹ̀ wá ní kó gbé pamọ́ yóò gbé ta ẹ lè rọ́bìnrin mùsùlùmí kò ṣe ọkùnrin gan masha allah la quwwata illa billah adúpẹ́ fún allah torí ẹ nígbà tí èèyàn bá jẹ́ ẹni tó ń wọn ń gbé ọmọ rẹ̀ àrọ́ ọmọdọ́mọ rẹ̀ ṣe pé tí wọ́n bá ṣe ìsìláàmù báyìí báyìí ni kó rí fún wa ṣé wà ní. ṣé wà náà ni wípé ẹ̀yin bàbá bàbá àti tìjú yín tó ẹ̀ máa jẹ pàṣán ní báyìí ṣé wà nù àwọn bàbá rẹ ọlọ́run ẹ̀yin bàbá bàbá ó sì pè wọ́n bàbá ó tún ní wọ́n jẹ pàṣán tó bá jẹ́ àwọn ọmọdé ńkọ́ kí lọ́ọ́ bá ṣe fún wọn ó dùn wọn ni. ìwà náà dà ìwà náà dà nínú kéèyàn lọ dúró lórí ta kọ́mọ kókò ní dáa fún bàbá ẹ̀ ṣé wà nù àwọn ṣẹbọ ló máa ń ṣe bẹ́ẹ̀ ọmọ mùsùlùmí kan ò lè ṣe bẹ́ẹ̀ ìwọ tó ń fẹnu rẹ sọ pé Allahu Akbar ṣé wọn náà lọ́ọ́ máa ṣe pé Allahu Akbar ṣé wọn náà máa sọ̀sọ́ kù sọ wàláhì kò lè ṣe é ṣe. bákan náà nínú aburú tó tún wà nínú ẹbọ òun náà ní wípé àgbéga tó lù wá fún yín yọ bàjẹ́ yọ dàbò gbogbo ẹni tí bá ti ń ṣẹbọ gbogbo àgbéga tó lu aṣọ fún yọ bàjẹ́ yọ wọ mi nítorí pé ọ̀ṣẹbọ máa ń gbára dálẹ̀ wájú ọ̀sà ọ̀ṣẹbọ máa ń forí kalẹ̀ fún ọ̀sà ẹni máa ń forí kalẹ̀ fún bàbá bàbá náà dà igi tán gbé lẹ̀ ni o yóò forí balẹ̀ fún bàbá mojúbà o yóò forí kalẹ̀ yóò tún gborí malẹ̀ yóò tún gborí malẹ̀ aha nbọ wa làgbéga tó ló wa ṣe fún ọ ti kò lè ṣiṣẹ́ mọ́ torí ẹ lẹ́rìí àwọn abọ́gibọ̀ ọ̀pẹ yọọ ma bọ́ ma gba búbúbú yọọ gba búbúbú nítorí pé òòsà ti ń kúnlẹ̀ fún lóríṣiríṣi kò jẹ́ ó lè dúró dọ́gba mọ́ ara ti wọ́ ó súnmọ́lẹ̀ ju kó dúró lọ so nítorí di eléyìí báyìí látara pé èèyàn ń bọgi èèyàn ń bọ ọ̀pẹ àgbéga tó lù wá ṣe èèyàn ìmọ̀ àwọ̀ mi ni bákan náà ẹnikẹ́ni kò ní máa bọ́gi kọ́ máa bọ ọ̀pẹ àyàfi kó dẹni tó ṣe pé àtowó rẹ̀ àtẹ̀mí rẹ̀ yóò di nǹkan tó ti lẹ́tọ̀ọ́ sí kí wọ́n gbà torí pé lábẹ́ òfin ṣẹ̀ríya ẹnikẹ́ni tó bá kọ̀ láti sin Allahu lónìkan tọkọ̀ láti sin Allahu lọ́kan ṣoṣo nù jọ́sìn ó ti di halal ad-dami wal mal umirtu an uqatila an-nas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 tí yẹn bá owó rẹ ó di nǹkan tí ó nù ẹ̀mí rẹ̀ ó di nǹkan tí ó ṣòfò nínú aburú eléyìí tó wà nínú ṣẹbọ òun náà ní pé ẹnì kò ní máa bọ kíkọ́ máa bọ̀ ọ̀pẹ̀ kọjọ́ rẹ̀ mùmíní ẹnì kò ní jẹ́ ọ̀ṣẹbọ kọjọ́ rẹ̀ mùsùlùmí là ń pé eléyìí ọ̀kan nu mọ̀lẹ́bí kò lè jọ́ rẹ̀ rẹ̀ nítorí ó ní nǹkan kan tá à ń pè ní alwala'u walbara ìbánidọ̀rẹ́pọ̀ àti ìpíngààrí ìbánidọ̀rẹ́pọ̀ máa wáyé láàrin mùsùlùmí sí mùsùlùmí ìpíngààrí yóò máa wáyé láàrin mùsùlùmí àtọ̀sẹ̀bọ̀ gbogbo ẹni tí bá ń ṣe Islam ọmọ ìyá rẹ̀ ni ọmọ bá wọn dọ̀rẹ́ ọmọ bá wọn ṣe ẹni tí ìbá sì ti ṣe mùsùlùmí tó jẹ́ abọ́gibọ̀ ọ̀pẹ̀ ẹ̀ ìbáṣepọ̀ kò gbọ́dọ̀ sí o ọwọ́ gbọ́dọ̀ wọwọ́ á ẹsẹ̀ ọwọ́ ẹsẹ̀ o sì gbọ́dọ̀ mú wọn ní ọ̀rẹ́ mátímátí tá a máa bá wọn pàdé ní ọkàn rẹ̀ tọ́ba bá wọn sí ọba wọn sí lójú ayé ni kí báwọn sọ̀hábà ṣe sọ pé inna lanabushu fi wujuhi aqwamin wa qulubuna tal'anuhum àwa máa ń rẹ́rìn músẹ́ àwọn èèyàn kan nígbà tọ́kàn wa lànà wọn. torí de eléyìí nínú aburú tó wà ń ìṣẹbọ kan wá wà tá ní ìṣẹbọ tó kéré bí ká máa fi nǹkan mí tó yàtọ̀ sí Allah ká máa fi búra bí ká máa sọ pé tí olúwa àtiwọ́ bá fẹ́ nǹkan yóò ṣẹlẹ̀ bí ká máa sọ pé tí ọba sí tàwọn ajá tí ń gbó ní àdúgbò yìí lálẹ́ àná ni àwọn olè yìí ọba wọlé ẹ ti ṣẹbọ sí ní ẹbọ kékeré ìṣẹbọ sí ní ẹbọ tó kéré yẹn òun náà alára kí ò yìí máa jẹ́ kí imani kò dínkù yìí sì máa wọ̀nyàn lọ sídìí ashirkul akbar torí rẹ̀ má fi nǹkan mi búra lẹ́yìn allah wàláhi tàláhi bìlá ó sì lè fi ròyìn allah búra walladhi nafsi biyadihi mo fi ọba tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra wa rabbil káàbà mo folúwa tó ní káàbà mo fi búra so gbogbo àwọn eléyìí ó lè fi búra ó sì lè sọ pé warrahmani warrahimi wasalami walmaliki walqudusi wasalami ọ̀kan nínú àwọn orúkọ Allah tó dájú pé orúkọ rẹ̀ ni ó lè fi búra ọ̀gbọ́dọ̀ forí bàbá rẹ̀ búra ọ̀gbọ́dọ̀ forí ìyá rẹ̀ búra òkè ìlú yín ọ̀gbọ́dọ̀ fi búra ọ̀gbọ́dọ̀ fọjọ́ tá a wà nù ẹ̀ búra ó sì gbọ́dọ̀ máa jẹ bàtà lẹ́nu kó ló ń búra àbíkẹ́ rẹ ọ̀bẹ rẹ lé.

ẹni tí wọ́n bá sì fi Allah búra fún ọgbọ́dọ̀ gbà ẹni tí ń fi Allah búra òun náà gbọ́dọ̀ sòdodo ẹni tí wọ́n fi Allah búra fún tọkọ láti gbà kọjá mọ́ kankan níwájú Allah. torí ẹ tí Allahu nìkan bá fẹ́ má sọ pé tí Allah àti lágbájá bá fẹ́ má sọ torí bóun lágbájá yẹn ṣe jẹ́ tó fi dọ́gba pẹ̀lú Allah tọ́ba fẹ́ sọ lágbájá sọ pé tí Allahu bá fẹ́ lẹ́yìn náà tí wọn náà bá fẹ́ tàbí lẹ́yìn náà ó ti pẹ́ ó fi ṣe dọ́gba pẹ̀lú Allah eléyìí ló fi hàn wá irú aburú àtàìdá tí ń bẹ nínú bí wọ́n sì máa ń kọ sára mọ́ṣáláṣí mi tí wọ́n kọ Allah tí wọ́n kọ Muhammad wọ́n kọ wọn tí wọ́n dọ́gba àkọ́tọ́ ẹ fẹ́ fà nábì ṣe dọ́gba pẹ̀lú Allah ẹ ti ẹ má kọ́ kankan jàre tá ń bẹ̀ ọ́ ẹ má kọ́ kankan tó eléyìí jẹ́ bá bákan náà ìṣẹ́bọ̀ kan bẹ táǹpẹ́ ní ashirkul khafi ìṣẹ́bọ́tọ́ pamọ́ òun náà ni àríyá kárí mi kárí mi tẹ́rí yẹn àti kéèyàn máa ṣiṣẹ́ nítorí pọ́fẹ́ gbẹ̀sán lé ayé àwọn eléyìí burú anabi sallallahu alayhi wa sallam ó ní ọgbọ́n lẹ́rù lórí wa ju alimẹ́síhì dajjal lọ alimẹ́síhì dajjal fìtínà tó ju gbogbo fìtínà lọ ni ọmọ èèyàn ò rírú ẹ̀rí lọ́fà ló fi jẹ́ pé ànábì tó mọ̀ pé ayé tó ń kọ́ ní ọ̀yọ́jú àwọn náà kọ́ àlòmọ́ àwọn kí máa sáde Allah níbi aburú rẹ̀ à ń bọ̀ síbọ̀ sí ànábì ìgbẹ̀yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ṣe pé ayé tiẹ̀ ní ọ̀wà torí ẹ̀yin anabi sallallahu alaihi wasallam ní tẹ́ bá ti ṣe tẹ̀síáhùdù tán ẹ gbọ́dọ̀ sálámà o aṣáájú kẹtó sáde allah níbi aburú nǹkan mẹ́rin allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wa min sharri fitnati al-masihi ad-dajjal. tí n bá mọ̀ ọmọ lọ wá ma o ẹnìkan ní ayé tiwa kí ó wà <laughs> àwọn ọmọdé tì àmọdéètì ti ń ṣùgbọ́n a mọ̀ pé ń so tó bá ń ṣe sọ pé kì í sáyé tiẹ̀ tó wá láyé rẹ̀ ńkọ́ àfi tí ọba àjẹmí rẹ̀ ó gùn jùgbà dìgbà náà so ìwọ ò ṣe àwọn ọmọ rẹ tí ọba láyé ṣe mà ma ìwọ ọ̀kọ́ra rẹ gan ma torí de eléyìí ká máa ṣerú àwọn àdúrà yẹn ó ní í ṣe pẹ̀lú kárí mi anabi sallallahu alayhi wa sallam ó lápèjúwe rẹ̀ ní kí wọn máa ṣe sọlẹ kó máa ṣe sọlẹ àti rẹ̀ lọ́sàn kì í ṣe nítorí ti Allah àmọ́ nítorí ẹni tó rí i pé ń wò mí torí àwọn ẹni tí ń wò ní sẹ́ńsẹ̀ sọ láti lọ́sàn eléyìí léwu tó bá ti lè ṣẹlẹ̀ gbọ́wọ́ èèyàn iṣẹ́ tí kárí mi yẹn wọnú ẹ̀yọ́ bàjẹ́ kápá ń ṣe sọláàtì sọláàtì rákà mẹ́ta bíi sọláàtì al-Maghrib sàtì wá rí rákà méjì ṣe kárìmí ọwọ́ bẹ̀ ẹlẹ́kẹta ni kárìmí bá wọ̀ kí ni ó ṣẹlẹ̀ sí sọ̀láàtì tá a lè pín lọ́tọ̀ọ̀tọ̀ kó dúró lọ́tọ̀ọ̀tọ̀ àbí mẹ́tẹ̀ẹ̀ta ni sọ̀láàtì magrib gbàtí mẹ́tẹ̀ẹ̀ta ti jẹ́ sọ̀láàtì magrib ó ti kó bá gbogbo sọ̀láàtì magrib rẹ̀ tó a sì ní sọ pé torí kárìmí wọnú rákà kẹta ẹ̀ rárá gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ti bàjẹ́ tẹ̀lé ìtumọ̀ sí wípé bọ́ ọ bá yẹ gbogbo nǹkan wò má gbàgbé àti yọ ọkàn rẹ wò torí ẹ̀ làwọn olùmọ̀ sọ wípé tó bá yẹ pé ńgbà tẹ̀ ń sẹ̀sìn kárí mi wá ẹ̀yin wá ẹ wá ti wá ṣetán láti já lógun ẹni nígbà ọ̀láyè ó tó bẹ̀ tọ́ba tèmi jẹ́ ó tún wá ẹ̀dì lọ́nà ó tún wá ẹ̀dì lọ́nà tẹ́ ẹ̀ bá yé di lọ́nà bẹ́ẹ̀ tẹ́ fi parí sọ̀lá wọ́n kọ́ ládàá sọ̀lá tìyẹn fún yín àmọ́tẹ́ bá sọ̀rọ̀ alẹ̀ fún pín ìjọsìn bàjẹ́ nù kó lu ẹlẹ́dàá kọ́ má bà wá níjọsìn jẹ́ gbogbo eléyìí àfi ká wọ́ ọ̀nà láti jẹ́ pé ajá àwọn nǹkan tí máa bá yẹn lẹ́sìn jẹ́ yìí ajá lógun mélòó náà ní sẹ́tárì sí látùn gba tó lè ba ní sẹ́jẹ́ láyè gbogbo tó má ti pè ní ìṣẹ́bọsí Allah má gba gbèrígbèrí ibẹ̀ tó bá pé iṣẹ́ ń ṣe lójúmọ́ tó ń fi oúnjẹ òòjọ́ rẹ̀ ó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀bọ̀ percent Allah azza wa jalla yóò pèsè sẹ́mi fún tó bá sì jẹ́ pé ìyàwó lọ bá rí fẹ́ lọ́nà pọ̀ ṣẹbọ sí Allah pẹ́bọ́ǹtì tó bá wá ní tó bá ti ṣe má a jẹ́ pé kọ́ mọ àwọn padà lé ah, káwọ́ wò ta ló fó bá tó bákan náà tó bá jẹ́ pé ọ̀nà kan lẹ́nìkan bọ́ wá tó wá ní í ṣe pẹ̀lú pé kọ́ sí Allah pẹ́bọ́ǹtì nítorí póríire lọ fẹ́ ṣe ọ̀fẹ́ sórí ibú kó lu ẹlẹ́dàá kó ṣe wá lólóríire kó má ṣe wá lólórí ibú ó pàtàkì ká lè bá jẹ́ ẹni tí ó mójútó léyìí àtàwọn nǹkan míì ká jẹ́ ẹni tó ṣe wípé a máa kẹ́kọ̀ọ́ nípa tawhid nítorí pé tá a bá ti mọ̀ tawhid a lè sọ́ra fún àtòdìjẹ rẹ̀ eléyìí ti ṣe ashirk ó kí a ní àwọn àdánilẹ́kọ̀ọ́ eléyìí tá a fi lélẹ̀ fáwọn èèyàn tí ó máa wáyé lóòrèkóòrè káwọ́ ọjọ kan pàtó tá fi ìdánilẹ́kọ̀ọ́ sí nípa tawhid torí pé tawhid òun náà ní ìpìlẹ̀ ẹni tí ó ti ní ìpìlẹ̀ kò sí nǹkan kan tó lè ma lórí kò sí pìlẹ̀ tí ó lè dúró à ń bẹ àwọn ẹni tí wọ́n nímọ̀ nípa kíó tó sì pé ń bẹ nínú àwùjọ tá a wà yìí kí wọ́n mú ní kókó wípé ẹ máa lẹ́kọ̀ọ́ nípa at-tawhid kíkọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa at-tawhid yóò fún wọn láǹfààní àti máa pa àwọn nǹkan tí ò da àwọn tó ń takò tawhid yóò jẹ́ àmọ́ pàtì torí kò sáré jẹ́nà fẹ́ni tí ò bá ti ní tawhid bọ́ọ̀lù láti ṣe olúwa lọ́kàn ṣoṣo nínú ìjọsìn ẹni tí ìbá ti ṣe lọ́kàn ṣoṣo nínú ìjọsìn kò sáré jẹ́nà fún kó lọ ẹlẹ́dàá ọ́ kó ṣe wá lọ́mọ àlùjẹ́nà. tíra tí wọ́n á ní kí n mẹ́nu láàrin ìṣẹ́jú méjì nínú àwọn tírà wa tí wọ́n kó wáyé ó náà ní bologol maram ńlọ́wà bologol maram ó ní í ṣe pẹ̀lú àwọn àhàdé eléyìí tó jẹ́ ti àwọn àdájọ́ ọlọ́kan ọ̀jọ̀kan nínú òfin ṣẹ̀ríà eléyìí tí alhafiz ibn hajar rahimahullah tí wọ́n kó jọ sínú tírà tá a mọ̀ sí bologol maram bologol maram tẹ̀sírí tírà tó pàtàkì gan ni ní gbogbo islamic university lágbàńlá yìí tírà yìí ń bẹnu tírà tó máa ń kó àwọn mọ̀ ní university level ọmọ ọmọ kọ títí tó fi parí four hundred level ní ọmọ kọtìrà yìí nítorí pé ó ní í ṣe pẹ̀lú ọlọ́kan ọ̀jọ̀kan àwọn àhàdìtì tó bùkátà nínú àwọn ẹ̀kọ́ ìdájọ́ tí ń kọ́ tó àwọn àǹbùkátà rẹ̀ láti orí ibò láti ṣe mára lórí bá ṣe ṣàlùwàlá lórí bá ṣe máa wẹ̀ ìtọ́jẹ́ mọ́ nǹkan oṣù obìnrin ìtọ́jẹ́ mẹ́jẹ̀ ìbímọ ìtọ́jẹ́ mẹ́jẹ̀ àárẹ̀ títí tó fi dórí bóun ó sì máa wo àsìkò sọ́láàtì báwo ni wọ́n pèpè fún sọlá àwọn sọláàtì mélòó ló wà báwo là ń ṣe ń ṣe àwọn sọláàtì yìí bákan náà ọ̀rọ̀ nípa zaka ọ̀rọ̀ nípa asiyam ọ̀rọ̀ nípa alhaj ọ̀rọ̀ nípa àwọn ọlọ́kan ọ̀jọ̀kan àṣẹ tí ṣẹ̀rí àfipá wa bíi ká jagun sójú ọ̀nà Allah ọ̀rọ̀ nípa káràkátà ọ̀rọ̀ nípa fífi nǹkan dógò ọ̀rọ̀ nípa bóò ní tá a bá fẹ́ yára wa lówó ọ̀rọ̀ nípa rìbá bóò láti mọ̀ pé rìbá wọnú nǹkan ọ̀rọ̀ nípa káyáyàn ní nǹkan lò dídá padà ọ̀rọ̀ nípa fífi nǹkan pamọ́ sọ́dọ̀ ẹlòmíì ọ̀rọ̀ nípa kájà nǹkan gbà lọ́dọ̀ oníǹkan ọ̀rọ̀ nípa olè jíjà ọ̀rọ̀ nípa zìnà ṣíṣe ọ̀rọ̀ nípa kárí nǹkan yìí ọ̀rọ̀ nípa ọtí mímu ọ̀rọ̀ nípa kápáyàn lọ́nà tí ọ̀tọ̀ ọ̀rọ̀ nípa àgbéyàwó ọ̀rọ̀ nípa kíkọ obìnrin sílẹ̀ ọ̀rọ̀ nípa kọ́kọ́bìnrin náà ló ń bọ́kùnrin dànù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn àdájọ́ ọlọ́kan ọjọ́ kan lóríṣiríṣi tánàbí sallallahu alayhi wa sallam bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ gbogbo ẹ̀ níbẹ̀ nínú tíra Bulughul Maram tó sì dá ká ní gbogbo èèyàn lágbàńlá yìí àwọn ń rí àǹfààní àti má àwọn ọ̀rọ̀ tánàbí sallallahu alayhi wa sallam bá wa sọ wọ́n sì ń gbọ́ yìí bóyá látara pé àwọn èdè míì wà tí wọ́n ti túmọ̀ rẹ̀ sí táwọn elédè yẹn tí wọ́n ń rí kàtàràtà wọ́n ń tàtàrà rẹ̀ mà ẹ̀rí nínú tí yẹn máa fi kẹ́kọ̀ọ́ wọn náà ní kéèyàn máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ nínú rẹ̀ náà ní kéèyàn tún lè kà á torí pé tíwọn náà bá lè kà á òye àti màtóònì yóò tún pọ̀ ju gbígbọ́ lásán lọ nítorí ọwọ́ ẹnu gbà títí ra wàá ti jáde táwọn èèyàn ti ń rà lọ́tún àti lọ́sì ní gbogbo nàìjíríà àtàwọn gbogbo àgbáńláyé gbogbo àgbáńláyé kò síbi tí wọ́n ti ra tíra yìí àwọn àbéèrè tá à ń gbọ́ nìsín ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ nítorí pé àwọn èèyàn ń ka àwọn náà ti ń rí àdéhùn fúnra wọn kótó di pé mo bẹ̀rẹ̀ dánilẹ́kọ̀ọ́ yìí mò ń gbọ́ béèrè tẹ́nìkan ṣe ó nígbà tó ka àwọn àdìsí kan wà ń bẹ̀ tí ò o kọ́lá àdìsí nàmbà six àbí nàmbà seven nínú tíra yìí torí pé wọ́n sọ bẹ́ẹ̀ pé ọkùnrin fi omi tóbìnrin lókù kò fi wẹ̀ nínú àdìsí míì kúmọ́ wọ́n tún lóbìnrin náà fi omi ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ wá sọ yìí pé omi tó wà ń balù mo ti lò mo sì jó ní jánábà ànábì wa ni ṣé jánábà wa máa mómi ni ìwọ náà ló sì ni ká má lo omi tóbìnrin bá lòkù kóbìnrin náà má lo omi tọkùnrin bá lòkù bó la ṣe fẹ́ di àdìsí mẹ́tẹ̀ẹ̀ta àwọn èèyàn béèrè irú béèrè bá ń tẹ́lẹ̀ béèrè máa ń béèrè náà gbogbo ni <laughs> eléyìí kọ́ so amánìsì ẹ rí pé látàrí pé náà ń kà òun náà rí i pé bóòlù àti sọ àdéhùn yìí ni so ìwọ náà ń bùkátà kọjá yìí pé o kúrò ní lẹ́vù ẹni tí ò tiẹ̀ dá nǹkan kan mà nínú ẹ̀sìn kí náà bẹ̀rẹ̀ sí ní tí òun bá ti ń kúrò ní lẹ́vù ẹni tí ò dá nǹkan kan mà ó rí i pé ẹnìkan ò ní rí ọtún jẹ má ẹ̀sìn yóò yé náà dáadáa àwọn gidigidi bí àwọn náà sì rí i pé ah àwọn náà gbọ́dọ̀ jókòó bá a ṣe jókòó tẹ́lẹ̀ o àwọn kìíní ti yarí mọ́ alọ́ àwa làwọn kìíní wọn <laughs> àwọn náà tètè tún máa wá mọ̀kúmọ̀ wọ́n máa wá mọ̀kúmọ̀ wàhálà kàdà sókè Allah kó gbà fún wa ó tún bẹ́ẹ̀ náà àwọn tírà wa kìtàbù tawhid atúmọ̀ rẹ̀ sí yorùbá bó tilẹ̀ jẹ́ pé àlè kó wa bákan náà al-usulu thalatha ọ̀nà abd ẹ̀sìn Islam tó ló ní í ṣe pẹ̀lú nǹkan tí wọ́n bí wa tá a bá dénú sàárè wa wọ́n bi wá léèrè nípa Allah wọ́n bi wá léèrè nípa anabi sallallahu alayhi wa sallam wọ́n bi wá léèrè nípa ẹ̀sìn Islam àti túmọ̀ rẹ̀ sí Yorùbá ń bẹ̀rù bákan náà tíra kan wà tí Sheikh Ibn Uthaymin tó kọ Aqidatu Ahli Sunnati wal Jama'a eléyìí tó ṣe pé amóhùnáwá kí ni gbàgbọ́ àwọn Ahli Sunnati wal Jama'a tó bákan náà àtúkọ tíra àtúntúmọ̀ tíra kan síde Yorùbá ń bẹ̀yẹn nípa hukmu sihir wal kohana ìdájọ́ ọdán àti agbègbà nítorí pé àwọn mọ̀kílá àwùjọ Yorùbá wọ́n gba ògùn gbọ́ púpọ̀ wọ́n bẹ̀rù oògùn ju fẹ́ẹ́ ṣe bẹ̀rù Allah lọ so wọ́n sì wọ́n sì wọ́n lè ti sàṣẹ nìkan kọmọmọnà tí ó fi yọ kí la lè ṣe kí àṣàṣì ọmọ mú yàn kí la lè ṣe tásàṣì tó ti mú yàn ó fi kú ọ ọmọbẹ nínú tíra ta pè ní ìdájọ́ ọdán àti agbègbà wọn sì tún láwọn tíra lóríṣiríṣi tí wọ́n kó wá bì tá a kọ lédè lárúbáwá bíi tíra tí wọ́n pè ní bọ́gìyàtún najati wal falah. لإيضاح أحكام مسائل في الصلاة دراسة فقهية مقارنة bí ìgbà tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn máa ń béèrè nípa sọ̀lá ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn béèrè nípa sọ̀lá gbogbo ẹ̀ la ṣèwádìí síbẹ̀ yẹn tá a bá níbẹ̀ tó jẹ́ pé àwọn àlàyé bẹ̀ á bà tá a lè pa sọ̀lá tó pọ̀ nítorí kójò ń rọ̀ àbá lè papọ̀ sọ̀lá tó la lè papọ̀ nítorí kójò ń rọ̀ tá a lè pa sọ̀lá tó gbóhùrọ̀ àti àṣírí pọ̀ tá a lè pa sọ̀lá tó jùmọ̀ àti àṣírí pọ̀ tá a lè pa sọ̀látùl magrib àti sọ̀látùl ìṣá tá a lè papọ̀ tá a ti lè pa sọ̀látù pọ̀ nítorí àárẹ̀ tá a lè pa sọ̀látù pọ̀ nítorí pé tutù mu tá a lè pa sọ̀látù pọ̀ nítorí pé ìjìnjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ lábàá pàdé nínú tírà wa yìí àti àwọn nǹkan tó ṣe wípé àti ká àtúngbàsíkò tó pọ̀ bẹ́ẹ̀ náà ni nínú àwọn tírà ta kó wa ni hisnul muslim àwọn òkú àwọn ọmọ ẹ̀yà wa tá ń bẹ lágbọn bíi náà nílé ayé kọ́kàn má jẹ́ pé àwa kàn á sọ̀rọ̀ àlọ́ so ká farada wàhálà eléyìí tó ṣe páàsì títíra yóò fi débí káwọn náà lè láǹfààní àti jẹ́ pé wọ́n láǹfààní àti máa rí kà ẹ sì máa ń pè ń tà ń kálẹ̀ nínú ọ̀rọ̀ tá à ń sọ ọ́ pàtàkì ṣùgbọ́n ìwé tán kọ ọ́ pàtàkì jùlọ lónìí ìwé ń bẹ tán ti kọ ní nǹkan tó ti lé lẹ́gbẹ̀rún ọdún sẹ́yìn tí ń bẹ nu tíra tá kà á sì máa kà á máa ṣàdúrà fún àwọn àfáàn bí ìgbà tá à ń jọ ń sayé lónìí ọ̀rọ̀ tí wọ́n sọ kalẹ̀ láti ẹgbẹ̀rún ọdún bó lọ́wọ́ gbogbo ìta ń sọ tá à kalẹ̀ yìí náà ó ní iye ọdún tí ó ṣe tí ó fi clear tó ti ya atẹ́gùn ọ̀pọ̀ nù ẹ̀ wọ́n á lọ sínú láàbù kí la lè ṣe sí wọ́n tún máa wá pé ẹjẹ́ tún ka síbòmíì yóò lè ṣe bẹ́ẹ̀ kọ́ ni nǹkan tí wọ́n kọ́ lẹ̀ nǹkan sì kọ́ lẹ̀ ó wà rẹ̀ ó wà ìyàwó ó wà rẹ̀ àfẹ́ káwọn ọmọ máa kú àfẹ́kọ́ máa sọ̀sọ́kùsọ à ń bọ̀sibọ́sí wọn ṣèṣekúṣe nǹkan kan lèèyàn máa fi gbà nǹkan kan lọ́wọ́ èèyàn tá a bá nírú nǹkan tọ́jọ́ bẹ́ẹ̀ nu lé wa tá a sọ pé Bulugul Maram afẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ ká máa ka àdìsí mẹ́ta mẹ́ta ká ka àdìsí mẹ́ta ìtumọ̀ rẹ̀ kí lànàbì bá wa sọ so kí bàbá màmá àtàwọn ọmọ jókòó bẹ́ẹ̀ òye kékeré kọ́ lẹ́ẹ̀ni lágbo lẹ́yìn abẹ́ Allah ikekolu ẹlẹ́dàá wa kó ṣàánú wa àwọn ọmọ àwọn ọmọ ìyá wa tí wọ́n ṣe sábàbí tá a fi wá sí Ivory Coast uh, Côte d'Ivoire abẹ́ Allah kó san wọ́n lẹ́san rẹ̀ nítorí ti da nínú àlámàrí wọn Allah kó má bàjẹ́ eléyìí tó kù díẹ̀ káàtó tí wọ́n ń rawọ́ rasẹ̀ ẹ̀bẹ̀ sí Allah lórí rẹ̀ abẹ́ Allah kó bá wọn gbọ́ bùkátà wọn gbogbo oníkálukú wa iṣẹ́ ìṣe oníkálukú wa tó halal kóluwa bá falùbáríkà sí ẹni tó ti rọ́wọ́ mú kí Allah má jẹ́ kó ọ̀rẹ́ ọ̀rẹ́ yìí láéláé ẹni tó ṣe kpókù díẹ̀ káàtó abẹ́ Allah kó gbọ́wọ́ tiẹ̀ náà sókè abẹ́ Allah oníkálukú wa kóluwa kó lò wá fún dáadáa kó lò fún ìlọsíwájú ẹ̀sìn Islam kó lò wá fún àtijọ́ sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam sókè bayanin da muka yi yau a nan ya danganci mafi girma daga cikin bai wanda mutane suka yi aikatawa wanda shine shirk nema wa Allah subhanahu wa ta'ala abokin tarayya a cikin bauta shak Allah subhanahu wa ta'ala ya haramta mana musamar masa da abokin tarayya a cikin bauta domin haka mafi girman abin da Allah ya umarce mu da shi shine tauhidi mu kaɗe ta shi cikin ibada mafi girman abin da kuma Allah ya hana mu shine mu nema mashi abokin tarayya a cikin bauta ya mutum zai samar wa Allah da abokin tarayya alhali kuwa ka san Allah shi kaɗai shi halicce ka yayin da aka zo batun bauta za ka zo kuma ka haɗa waninsa tare da shi idan mutum ya aka ya riga ya aikata zalunci babba mu mun san cewa Allah shi halicce Allahu khaliqu kulli shay Allah shi ne mahaliccin komai da komai tunda ba wani Allah shi halicce ka ba babu wani guri inda aka san cewa wani Allah ya taimaka wa Allah wajen halittarka to ta ya kuma za ka nema mashi abokin tarayya cikin bota dukkan abin da aka ce mai ibada wajibi ne akan musulmi kada ya karkata shi zuwa ga wani Allah dukkan abin da aka ce ibada wajibi ne a ka ka kaɗe ta Allah da wannan ibada ba a kiran wani Allah ba a rantsuwa da sunan wani Allah mutum baya addu'a ya danga neman tsari daga wani Allah ba ka bukatan wani Allah ya biya maka bukata akan abin da ba wanda zai ya biya maka bukata a kansa sai Allah domin haka wajibi ne a kanmu mu san cewa mafi girma daga cikin shi shine mutum ya nema wa Allah abokin tarayya cikin bauta Allah subhanahu wa ta'ala yana mai cewa inna Allah la yaghfiru an yushraka bih wa yaghfiru ma duna dhalika liman yasha' ومن يشرك بالله faqad dalla dalalan ba'ida lallai Allah ba zai gafarta wa kowa ba akan ya nema wa Allah abokin tarayya musamman wanda ya mutu akan akan nema wa Allah abokin tarayya amma idan mutum ya aikata wani zinabi wanda bai ke wannan ba amma ya mutu ba tare da ya tuba ba Allah yana gafarta irin waɗannan kuran wa'annan zunuban ga wanda ya so daga cikin bayansa amma duk wanda ya haɗa wani Allah tare da Allah ya riga ya riga ya ɓata ɓaci wanda ike mai nisa a cikin wata aya Allah subhanahu wataala yana mai cewa wa yi yushrik billah faqad iftara ithman azima dukkan wanda ya shirka da Allah ya riga ya tafka zanabi zanabi babba cikin abubuwan da mutane suke yi wanda yake da ma'anan shirka shine kamar yadda ake ɗora laya kana ɗora buzu irin wa'annan abubuwa suna cikin abin da ake shirka da Allah subhanahu ta'ala da su hakan nan zobe in zobe ya zamanto na sihiri shi ma yana da cikin abin da ake yi yake kasancewa ka nema wa Allah subhanahu ta'ala abokin tarayya ba a rantsuwa da sunan wani Allah ba a yanka ga wani Allah Allah subhanahu ta'ala shi ɗaya ya halicce ka akan nan wajibi ne zamanto shi ɗaya za ka bautawa Allah ya taimaka mana abẹ́ Allah kó gbàdúrà gbogbo wa kó ṣe dáadáa fún aláyàtọ̀ kìyàmà subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. kabir Allah kabir Allah. barakallah. alhamdulilah alhamdulilah dúpẹ́ fún ọba tí ó jẹ́ kí àwọn olùkọ́ wa ní láti Nàìjíríà.